وكل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدوكم ولو أبا الله أبا تي ó fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà tí a wà tọ́lọ́wọ́n bá alékẹ́lá tó wá parí àánú ẹ̀léwa lórí pẹ̀lú kí ó jẹ́ sí pé ìsìláàmù wa yóò jẹ́ ìsìláàmù tí ó wà ní ìbámu sí ojú ọ̀nà àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ àádẹ́ ń gbìyànjú ní gbogbo ọba tí ò ní jẹ́ ìgbẹ̀ǹgbẹ́ lásán láti máa gbé ìsìláàmù wa yẹ̀wò pẹ̀lú ìsìláàmù àwọn ẹni àná kádẹ̀ máa fi ìlànà wa ká máa fi kọ́ sí àwọn ìlànà àwọn sàlàfù sọ́ọ̀lẹ̀ níbi gbogbo àlámàrí ẹ̀sìn wa níbi pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run bá wá kí ó máa jọ ti tàwọn sálàfù sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn iṣẹ́ tà ń ṣe nínú ẹ̀sìn eléyìí báyìí oore tó ga jù nínú àwọn oore Ọlọ́run bá ní lórí ẹ̀dá wípé eléyìí báyìí ẹni ẹ̀sà ní àwọn tí wọ́n bá ń rí ojú ọ̀nà yìí jẹ́ nínú àwọn mùsùlùmí torípé al-muslimuna kathirun àwa mùsùlùmí apọ̀ lọ́pọ̀lọpọ̀ ó bẹ́nu wa àwọn tó ẹ̀sùn ṣe Islam níbàmú sí ìlànà olórí ìjọ wọn gẹ́gẹ́ bí àwọn onísúfí nísìnyí wọ́n ṣe Islam níbàmú sí ìlànà tí Ahmadu Tijani gbé kalẹ̀ wọ́n pẹ̀ra wọn ní At-Tijaniyun At-Tijaniyun àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà Tijaniya àwọn ìjọ At-Tijaniyya tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà Ahmadu At-Tijani bẹ́ẹ̀ náà lẹ́ra wọn alqadiriyun àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà abdulqadiri aljilani bẹ́ẹ̀ náà lẹ́ra wọn alja'fariyun àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà ja'far bẹ́ẹ̀ lẹ́ra wọn ashadiliyun àti bẹ́ẹ̀ lọ àwọn eléyìí báyìí ojú ọ̀nà tí wọ́n tẹ̀lé láti fi ṣe islam ìlànà àwọn aṣíwájú wọn ni èsì ìlànà annabi sallallahu alaihi wasallam kò dẹ̀ kí ń ṣe ìlànà àwọn sọ̀hábà so àwọn tí bá ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà àwọn láńpẹ̀ ní as-salafiyyun àwọn tí wọ́n tẹ̀lé adúgbà fún ọlọ́run bá lórí ṣíṣe àánú wa lórí ìtẹ̀lé ojú ọ̀nà yìí nítorí pé ọlọ́run bá lékẹ́ lásàwà lẹ́sà láàrin ọgọ́rọ̀ àwọn mùsùlùmí ni àánú ọlọ́run bá lélẹ́ bá ìjẹ́ tọ́lọ́run bá ní kí áwà náà àwọn tọ́lọ́run bá sà lẹ́sà yìí sallallahu alaihi wa àti àwọn aráalé ànábí àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá nábi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama eléyìí tí a ń bá lọ òun náà ni nawaqidul islam àwọn nǹkan tí ó lè ba alákọ̀ọ́kọ́ òun ni kí àwa gan fúnra wa ká lè máa sọ́ra fún tàbá ma àwa fúnra wa ó lè máa yẹ ìsìláàmù wa wò níbàmú sí àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ àwa náà ti máa tẹ̀rí sínú àwọn nǹkan yìí tí adẹ̀rùn nípa sí wà lójú ọ̀nà ìsìláàmù bí bẹ́ẹ̀ náà ni adẹ́lì máa àwọn tí nǹkan yìí tí wọ́n wó sínú ẹ̀ nínú àwùjọ wa

Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah tí wọ́n rán bẹ̀rẹ̀ sí máa ṣe dáẹ̀wà wọn tán bẹ̀rẹ̀ sí máa kùkù síjú ọ̀nà lọ́wọ́ bá ni wọ́n kó àwọn nǹkan wọ̀nyí jọ láti sàlàyé ẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè bá gbé ìsìláàmù wa sórí òsùn wọ̀nyẹn nítorí bí ọ̀rọ̀ yìí ṣe pàtàkì tó محمد بن صالح العثيمين محمد بن صالح الفوزان شيخ فوزان صالح فوزان بن فوزان رحمه الله تعالى قلوب عليك لك بابا شيخ فوزان قلوب عليك لك بابا صوان nínú tíra wọn tán دروس في durusun fi ṣáṣì na wákìdìr islam nínú tíra yẹn wọ́n sálàyé mo fẹ́ kí a gbéyẹ̀wò ní page 17 nínú tírà náà ṣéèkì ní wàhálà mọ̀dúwẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ nípa nǹkan tó bá ìsìláàmù jẹ́ yìí wàhálà mọ̀dúwẹ̀ nawaqidul islam àwọn nǹkan tó nípa ká máa sàlàyé ẹ̀ fún àwùjọ ọdíman wa haditha ní àtìgbà tó ti pẹ́ ni àti ní àsìkò tí a wà yìí àwọn olùmọ̀ wọ́n sàkólé kan ìmọ̀ sàlàyé ẹ̀ kí wọ́n láwọn olùmọ̀ ṣe wọ́n sàkólé kan ìmọ̀ sàlàyé nawaqidul islam a jẹ́ tí pé gbogbo ẹni tẹ́ bá ti rí tó sàkólé kan tóhun náà mú ní ẹ̀ǹkan tí yóò gbé àkólé kan rẹ̀ lé lórí ká máa sàlàyé tọ́ba islam jẹ́ irú àwọn báyìí wọ́n rin ojú ọ̀nà àwọn olùmọ̀ àwọn ẹni ìsáájú nìyẹn wọ́n ni qad ihtamma bihi al-ulama'u qadiman wa hadithan nítorí ẹ̀rù bí jẹ́ sí pé ẹ̀rí àwọn tí dáwà àwọn olálàáfíà kan bá gbọ́rú àwọn ilé ìta ń ṣe yìí nítorí ẹ̀lọ́bí jẹ́ gbogbo dáwà tí wọn àwọn nawaqidul islam nǹkan kan wọ́n ma ṣàlàyé dírú àwọn in tí wọ́n wahab lẹ́sùn náà nìyẹn sheikh muhammadu wahab lára àwọn ẹ̀sùn tó fi kan wọn náà nìyẹn tó ẹ́pá mọ̀ ní súfí wọ́n kọ orísìírísìí tíra láti fi tako muhammadu abdul wahab wípé kọ̀ọ̀rìjí ni ń pè mùsùlùmí ní kèfèrí bẹ́ẹ̀ náà láwọn àtàwùjọ wà iná ń ṣe kò yí báyìí nìsìn so wọ́n ma fẹ́nu àtẹ́lú nǹkan yìí tó dẹ̀ jẹ́ pé dáwà àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá gangan ni dáwà ìpèpè àwọn olùmọ̀ tí wọ́n rin ojú ọ̀nà tawhid tí wọ́n sàkúlé nǹkan tó dẹ̀ dá tó lẹ́tọ̀ọ́ kásàkólé kan ni fa'allafu fihi mu'allafatin mustaqilla wọ́n ṣe oríṣiríṣi àwọn tírà lè lórí mu'allafatin mustaqilla ní àwọn tírà tí wọ́n dá ṣe lórí alamari gangan tó yẹ pé nítorí ọ̀rọ̀ nawaqidul islam kí làwọn kan tó ba islam jẹ́ tó islam jẹ́ yìí wọ́n fi tàwọn tírà yẹn وجعلوا له بابا في كتب الفقه يسمونه باب حكم المرتد وجعلوا له بابا قدع باب كان في كتب الفقه nínú tíra wọn fíkì tá ma ń kọ́ yẹn tí ń kọ́ wa bá ṣe ma lé àgbóyẹ́sìn wọ́n fún ọ̀rọ̀ yìí ní tíra kan yusammunahu wọ́n máa pè báàbù yìí ní báàbù hukmil murtadi báàbù tó ń sọ fún wa nípa ìdájọ́ ẹni tó jáde kó ní islam ibi tí wọ́n sàkólé kan ọ̀rọ̀ ìdé wàzákarú fi hadal báàb wàzákarú fi hadal báàbí na wá píbọl islam nínú báàbù hukmil murtadi nínú tíra fiqh wọ́n sàlàyé nínú báàbù náà na wá píbọl islam àwọn nǹkan tó ba islam jẹ́ wọ́n sàlàyé ẹ̀mẹ́ التي لا تخطر على بال الإنسان لكنهم رحمهم الله أحصوها وبينوها وبينوا حكم من وقع في شيء منها وصل ينينوه ونيرانا àwọn nǹkan tó bá ìsìláàmù jẹ́ wọ́n ni wàzákàrú fi hadha albab nawaqidul وحكم من وقع في شيء منها وذكروا أنواع كثيرة من النواقض wọ́n wọ́n dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran orísìírísìí nípa àwọn nǹkan tó ba ìsìláàmù jẹ́ allati la takhthuru ala bali insan ilé tó ẹ́ pé kò ní wá sínú làkáyọ mẹ́dẹ́nìyàn ní àwọn nǹkan wọ̀nyẹn wọ́n sàlàyé lakinnahum wọ́n kà wọ́n dẹ̀ sọ wàbáyánúhà wọ́n sàlàyé ẹ̀ wàbáyánú ṣọ́kùnmọ̀mù wápa fi ṣe yìí minha kódà wọ́n sàlàyé ìdájú ẹni tó bá kó sí ìkankan nínú àwọn nǹkan wọ̀nyí لأن الدين هو أول الضرورات الخمس التي تجب المحافظة عليها nítorí pé ẹ̀sìn òun náà ni àkọ́kọ́ tó jọ́rọ̀ èèyàn márùn-ún àwọn kankan bẹ̀ tó pé nǹkan ọ̀ranyàn márùn-ún ni wọ́n jẹ́ ẹ̀sìn ní alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan márààrún yìí ilé tó jẹ́ ọ̀rọ̀ èèyàn lórí èèyàn kó sọ dáadáa ilé tó jẹ́ ọ̀rọ̀ lé àwọn èèyàn lórí kí wọ́n sọ ẹ̀sìn ní nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan márààrún yẹn tó jẹ́ ọ̀rọ̀ ala dini èèyàn ma wá sọ ẹ̀sìn wa أن يطبق الحكم على المرتدين الخارجين عن الإسلام شيخ محمد آه، شيخ صالح الفوزان رحمه الله تعالى شيخ فوزان وني فيحافظ على الدين يا ما سوى سينر كما با كما با كوسينو àwọn ويجب أن يطبق الحكم على المرتدين وني ودا جرى يا لوا لوري ká gbé ìdájọ́ lé gbogbo àwọn tí wọ́n bá jáde kúrò nínú ẹ̀sìn ká gbé ìdájọ́ lé wọn lórí ẹfàdà síbí wọ́n ni wà yajibu ayọ̀pọ̀ bíkọl hukma ó jẹ́ ọ̀rọ̀ èèyàn kíyàn lo ìdájọ́ alalmurtaddi lórí àwọn tí wọ́n jáde kúrò islam alkharijina anil islam wọ́n ti jáde kúrò islam qala sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi gbogbo ẹnikẹ́ni tó ti lè pààrọ̀ ẹ̀sìn rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè yí ẹ̀sìn rẹ̀ padà pípa ní kẹpa man baddala dinahu faqatulu hadithu yìí alimamul bukhari ló gbé wá alimamul bukhari gbé jáde ní hadith 3018 nínú sahihu wọn àbákanáà annasa'i àwọn náà gbé jáde nínú sunan wọn hadith 4009 alimamu tirmidhi àwọn náà gbé jáde nínú sunan wọn hadith 1458 bẹ́ẹ̀ ni alimam ahmad nínú musnadu ti wọn náà hadith 1871 wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma fọ́nà kọba kẹwọn àti bàbá rẹ̀ wa qala sallallahu alaihi wasallam anábi tún sọ bákan náà pé la yahillu damu mur'in muslimi kò tọ́ láti ta ẹ̀jẹ̀ èèyàn tó jẹ́ musulmi lẹ̀ àyàfi pẹ̀lú nǹkan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àyàfi pẹ̀lú ìkan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìní ó sílẹ̀ tọ́ fún ìrìnlájò ta ìjẹ́ mùsùlùmí sílẹ̀ annafsu nafsi ẹni tó bá pààyàn ó ti lẹ́tọ̀ọ́ káta ẹ̀jẹ̀ ti ẹ̀ náà sílẹ̀ kápá ta ni ó ṣe lé jama'a àwọn ìjọba ni àwọn ìjọba hadith tí mọ́ kàlẹ̀ kan tó jáde kóònú Islam pípa ní kẹpa àwakọ́ ni wọ́n bá wí àwọn ìjọba ni wọ́n bá wí náà àwọn ìjọba ni o annafsu bin nafsi ẹ̀mí tó bá pààyàn kápa nǹkan alákọ̀ọ́kọ́ lè léyìí tó lè sọ pípààyàn di ẹ̀tọ́ fún àwọn tó wọ́n jí aláṣẹ nínú Islam ẹlẹ́ẹ̀kejì àtàyìbù zani wàsáyìbù ah, záni ẹni tí ó jẹ́ ẹni tó ti lọ́kọ tó dẹ̀ ti níyàwó tó tún wá ṣe zìná kódà kọjẹ́ sí kó ti kọ̀yàwó rẹ̀ lẹ̀ kódà jẹ́ kó ti kọ̀kọ́ lẹ̀ tó yá ti délé ọkọ rí ọwà ń lé ọkọ ní o kò sí ń lé ọkọ mọ́ ní o ìyàwó bẹ lọ́dọ̀ rẹ̀ ní o kò sí ìyàwó lọ́dọ̀ rẹ̀ mọ́ ní o tó ti níyàwó rí orin pè ní àfẹ́yìí ẹni tó bá rí báyìí tó bá ṣe zìná ìdájọ́ ìsìláàmù ní pé yípa ni nǹkan ẹlẹ́kejì tó lè sọ ẹ̀jẹ̀ èèyàn tó jẹ́ mùsùlùmí títa tó lè sọ́dẹ̀ tọ́ nìyẹn ẹlẹ́kẹta wàtàríkù lè dí ní hí alìmọ̀fàríkù lè jama'a wàtàríkù lè dí ní ẹni tó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ tó jáde kó ní islam alìmọ̀fàríkù lè jama'a tó yapa jama'a mùsùlùmí tó jáde kó sheikh ni wa shahidu qawluhu ayébítẹ́ríwà nínú hadithu yìí òun náà ni wàtàríkù lè dí ní alìmọ̀fàríkù lè jama'a ẹni tó fi ẹ̀sìn rẹ̀ lẹ́ tó pa ẹ̀sìn rẹ̀ tì tó yapa jama'a musulmi wàtàrí mina bọ̀wọ̀rọ̀t ẹnkẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan ọ̀ranyàn tó jẹ́ nǹkan ọ̀ranyàn nínú àwọn nǹkan tó jẹ́ pé islam mójútó dáadáa tí islam sì dáàbòbò òun náà ni ẹ̀mí ọmọ ènìyàn walihada ṣọ́rọ̀ allahu al-qisas qala ta'ala nítorí allah bá nígbà láti ṣe lófin ìmá gba ẹ̀san pípa lára ẹni tó bá pààyàn tàbárí èèyàn tó pààyàn nísìn á pa òun náà padà a ti tẹ́lé ìbáyìí láti dáàbòbò ọlọ́wọ́ bá ní yá yọ lẹ́bínà àmànà kútìbà àlékùnmù ìsọ́sù fil qatla ọlọ́ni mo pé ẹ̀yin tẹ́ ìgbàgbọ́ lódodo a ṣe ní ọ̀ràn yàn lẹ́yìn lórí a ṣe ní àkọọ́lẹ̀ fún yín nínú ẹ̀sìn alqisọ́sù fil qatla ìmá gba ẹ̀san níbi pípa ẹni tó bá pààyàn a ṣe fún yín lófin ẹ̀sìn pé ẹni gba ẹ̀san tó bá wù yín láti ṣe bẹ́ẹ̀ ilé bá wà nínú Suratul Baqara ayà 179 178 títí débi gbólóhùn ọlọ́ọ̀bá tó sọ wípé ọ̀rọ̀ yẹn lọ títí débi gbólóhùn tọ́lọ̀ọ̀bá rí kásọ wípé wa lakum fil qisasi hayatun ya ulil albabi la'allakum tattaqun ọlọ́ọ̀bá ní ó ń bẹ fún yín níbi ìmá gba ẹ̀sẹ̀ pípa láàrin tó pààyàn àyà ìsẹ̀mí ya ulil albab ẹ̀yin tẹ́ nílàkàyè la'allakum tattaqun kẹ́lẹ̀ jẹ́ níjọ́ payọ̀ lọ́wọ́ ba ayayi láti eh, nínú suratul baqara láti yáyà 178 kí dé 179 wa amara bi hifzil eh, anfusil mu'mina ọlọ́wọ́ ba lè jẹ́lá pàwọ́ láti ẹka sọ ẹ̀mí mùmìnì walidha shara'a al-qisas li hifzil anfusi min al-i'tida nítorí ọlọ́wọ́ ba lè jẹ́lá bí ṣe lófin ìmá gba ẹ̀san pípa lára ẹ̀ntọ́páyàn nítorí àti sọ ẹ̀mí wa kúrò níbi ìtayọ àlàfẹ́mí káwọn yẹn mọ́bà máa tayọ àlà sí ẹ̀mí ẹnìkejì ọlọ́run bá ní wà lakum fil qisasi haya ọlọ́run ni ó ń bẹ fún yín níbi kágbẹ̀san pípa láàrin tọ́pa ní ìsẹ̀mí ọlọ́run bá ní bẹ fún yín bẹ̀ li'anna al-qisasa wa in kana qatlan nítorí pé ìgbà ni bó jẹ́ jẹ́ pé ìpa ẹni tí ó kọjá àlà lórí ẹ̀mí ẹni kejì rẹ̀ náà ni fa inna yusabbibu al-hayata lin-nasi tóhun ti bẹ́ẹ̀ yọ́ ma ṣe a yọ́ ma ṣe okùnfà ìṣẹ̀mí fún àwọn èèyàn li'annahu yamna'u al-qatla wa ya'munu an nítorí pé yọ́ ma kọ̀ dí àwọn èèyàn kẹ́ débi pé kò sẹ́ni kankan tí wọ́n mọ̀ wá pamọ́ nítorí pé àwọn èèyàn ti mọ ìdájọ́ tó ní agbára tí ń bẹ fún ẹni tó bá pààyàn nínú Islam naam fàyàmùnù náà sọ aláàdì máa ìhì àwọn èèyàn mọ̀ wá ní fọkàbalẹ̀ lórí ẹ̀mí wọn níbi ìtayọ àlà ẹni tó lè tayọ àlà sẹ́mi wọn torí pé gbogbo èèyàn náà ti mọ̀ فإذا علم القاتل أو علم من يريد القتل tí ẹni tó bá pààyàn tẹni tó fẹ́ pààyàn àbẹ́ni tó pààyàn bá ti lè mọ̀ wípé annahu sayuqtal wípé wọ́n pa òun tó bá tẹ̀un فإنه يكف من القتل فينجي فينجي نفسه وينجي من هم بقتله wọ́n lú ẹni báyìí yóò kóra dúó níbi pípáyàn fàyúnjì náfsà yóò wá la ẹ̀mí wà yóò ń jí manhamma bí kọ́tìlì yóò dẹ̀ la ẹ̀mí ẹni tí ó gbé ìkún fẹ́ pa yìí náà yóò là fún mi pípa ẹ̀mí àwọn méjèèjì wà là fún mi pípa wà bí pẹ̀lú eléyìí báyìí òun ni àwọn ẹ̀mí àtàwọn ẹ̀jẹ̀ àwọn èèyàn yóò ma fi di ta sọ àwọn àwọn tó mara àwọn yìí sheikh Salih al-sheikh Fawzan rahimahullahu ta'ala wọ́n ka gbogbo ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà gbàtọ́ bá ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ní fahadi hi ad-daruratul khams gbogbo àwọn márùn-ún tààkà yìí òun ni àwọn nǹkan márùn-ún tó jọ́rọ̀ yẹn allati amara Allahu bi hifziha tọ́lọ́wọ́ bá rí kẹlá pàwálá ṣe ká sọ wa rattaba al-uqubati 'alayha ọlọ́wọ́ bá rí kẹlá dẹ̀ fi àwọn ìyà ó fi tẹ̀lé wa awwaluha ilé tó jẹ́lá kọ̀kọ́ ń bẹ̀ hifzu dì òun náà ní ká sọ ẹ̀sìn wa kúrò níbi tó lè bá ẹ̀sìn jẹ́ وحفظ الدين يكون بتجنب النواقض التي wọ́n ni kádẹ̀ sọ ẹ̀sìn yìí yọ́ ma jẹ́ ìṣọ́ra fún ìjìnà sí gbogbo àwọn nǹkan tó bá ń ba ẹ̀sìn jẹ́ التي تنقض هذا الدين التي تنقض هذا الدين ilé tí ń ba ẹ̀sìn yẹn jẹ́ yọ́ sọ wa kú ń wàtàṣìlú bí àrídàtù ilé tó jẹ́ tẹ́yìn bá dẹ̀ ṣe rèé ìjáde kóònù islam yóò ṣẹlẹ̀ síyàn ìsọ́ ẹ̀sìn wa yakúnù bí tajannubi nawaqid yóò ma jẹ́ ìjìnà sí àwọn tó bá ẹ̀sìn jẹ́ alẹ́tí túnkìbù hádà dín àwọn nǹkan tó kó wàyàkúnù aizon bí kọtìlì murtad wọ́n ní bákanáà ìsọ ẹ̀sìn yìí yóò máa jẹ́ yóò máa ṣẹlẹ̀ látara pípa ẹni tí ó bá jáde kónú islam naam wà rídà tó híyà rojú rẹ̀ ìdápẹ̀ ni rídà òun náà ni kíyàn sẹ́rí kúò níbi ẹ̀sìn falmurtadu wà lẹ́bí yarji randinihi

àbí àwọn àdìsọ́kà kan bẹ̀rẹ̀ pé tẹ́yàn bá ní àwọn àdìsọ́kà yẹn yóò ba ìsìlámù yẹn jẹ́ àbí kó jẹ́ pé yẹn ṣe èméjì sáwọn nǹkan tí ìsìlámù ní kíyàn nígbàgbọ́ sí náà wọ́n ni hadhihi usulu anwa'i ridda eléyìí báyìí ni àwọn nǹkan mẹ́rẹ̀ ní tàkàí ó ní wọn nǹkan mẹ́rẹ̀ ní yẹ̀dá alqaul àwọn ọ̀rọ̀ tí yàn máa ń sọ ń bà mí ima ń ba ìsìláàmù jẹ́ lọ́dọ̀ ẹn tó bá sọrú àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni alfi'lu bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ tí yàn bá ṣe òun náà a máa ba ìsìláàmù al-i'tiqad lẹ́lẹ́kejì wal i'tiqad àwọn àdìsọ́kà kan bẹ̀ẹ́ tó yàn bá ní ìsìláàmù ẹni tó àwọn iyèméjì lórí nǹkan tí ó yẹ kí yàn ṣe iyèméjì nípa rẹ̀ وينشأ عن هذا عن هذه الأصول وينشأ عن هذه الأصول أنواع كثيرة من نواقض الإسلام وينشأ عن هذه الأصول أنواع كثيرة من نواقض الإسلام wọ́n ni lára àwọn ìpìlẹ̀ mẹ́rẹ̀rin wárí àwọn ìran ọ̀pọ̀lọpọ̀ ìran nínú àwọn nǹkan tó ń ba ìsìláàmù jẹ́ ni ó jáde láti bẹ̀. wà bá ẹgbùl juhal awil mughridin yastankiruna al-kalama fi bayani asbab riddati an al-islam wa yasifuna man yatakallamu fi dhalika bi annahu takfiriyun wa yuhadhdhiruna minhu ibi toro ibi toro wari wani apá kan nínú àwọn alaimakan wà bá ẹgbùl juhal apá kan nínú àwọn alaimakan yan awil mughridin àbí àwọn tí wọ́n jẹ́ olùgúnrípò lójú ẹ̀sìn ọlọ́run ba yastankiruna al-kalama fi bayani asbabi ridda wọ́n máa takò kẹ́yà máa sọ̀rọ̀ nípa àwọn àlàyé nǹkan tó ba ìsìláàmù jẹ́ wọ́n máa takò gan يستنكرون الكلام في بيان أسباب الردة عن الإسلام gbogbo àwọn tó bá bá ìsìláàmù jẹ́ kíyàn bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ irú àwọn èyàn ma takò pé kí ni ó fẹ́ ma pàwọn èyàn ní kéfèrí ni tẹ̀kfírí ni kọ̀ọ̀rìjí ni wàyọ̀sífúnà man yatakallamu fi dhalika wọ́n ma wá ròyìn ẹni wọ́n dẹ̀ máa sọ àwọn èèyàn lára kú lọ́dọ̀ rẹ̀ ta ló sọ̀rọ̀ ìjàmà naam sheikh Fauzan mo máa máa máa ka ọ̀rọ̀ wọn ni so kálẹ̀bá máa bí ọ̀rọ̀ yìí bóyé jẹ́ kálẹ̀bá bá bóyé gbogbo wa gbogbo ẹni tó bá jẹ́ onísúnnà ló fọkàn balẹ̀ sí ọ̀rọ̀ tó bá jáde látọ̀rọ̀ sheikh Fauzan Abi. sheikh Fauzan ni wọ́n sọ̀rọ̀ yìí kìí ṣe mi ni mo ń sọ èmi kan ń túmọ̀ rẹ̀ sí èdè Yorùbá ni èmi kan ń kàá mo ń túmọ̀ rẹ̀ ni nam translator lèmi olùtúmọ̀ nǹkan sí èdè olùtúmọ̀ nǹkan lèmi kan jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ Sheikh Hauzali báwo ní yẹn ṣẹlẹ̀ láwùjọ wọn tuntọ́ ẹni tí bá tí ń sọ̀rọ̀ nípa àwọn ìnàwákìlú Islam àwọn nǹkan tó ba Islam jẹ́ kí láwùjọ mọ́ sọ wọ́n ni tẹ̀fírí ni ẹmá lọ́wọ́ sí rẹ̀ àwọn tí ma ń pè mùsùlùmí ní kéfèrí nìyẹn ẹ́ wọ́n ma wá sọ àwọn èèyàn lára kú lọ́dọ̀ rẹ̀ farriddatu bil qawl ìjáde kó ní islam a ma jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ sísọ ka an yatakallama bi lafzil kufri ẹgẹ́ bí kíyàn sọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu ọ̀rọ̀ kéfèrí kíyàn sọ jáde lẹ́nu wa shirki àbí kíyàn sọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu ọ̀rọ̀ ẹbọ كأن يتكلم بلفظ الكفر والشرك غير مكره láì ṣe wípé wọ́n jẹ ń pa sọ wọ́n jẹ nípa rárá òun fún rẹ̀ ló fínú fẹ́dọ̀ sọrú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu ó tún àti jẹ́ tàbárẹ́ ní tó sọ jáde lẹ́nu ọ̀rọ̀ kúkúrù àbọ́rọ̀ ẹbọ tó bá jẹ́ pé wọ́n jẹ ń pa ni ìjẹ nípa yìí yóò jẹ tí ó díwa láti má ní kéfèrí àti rí má ní nǹkan àti rí nǹkan tí má ń kọ̀ fún nìkan nínú àwọn nǹkan tí èdè kíyàn pè yàn ní kéfèrí báyìí tó bá jẹ́ pé a rí pé èyàn tó sọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu yìí ọ̀rọ̀ kéfèrí yìí àbó ẹbọ jáde lẹ́nu yìí a rí pé wọ́n ni tí ò bá lè jẹ́ pé wọ́n jẹ́ nípa ni tó bá ti lè sọ̀rọ̀ kúrù jáde lẹ́nu táwọn májẹ̀mú tó kù náà dẹ̀ pé lára rẹ̀ yóò di káfìrí sawa'un kana jaddan kò bá jẹ́ sí pé ọ̀rọ̀ tí ń sọ yẹn ó serious lórí ẹni bóyá ó ẹni ni bá jẹ́ pé ń sẹ́fẹ̀ ni tí bá fi ọ̀rọ̀ sí ẹ̀fẹ̀ ó fi sàwádà àbó fi ọ̀rọ̀ ẹbọ sàwádà ó ti jáde kó ní ìsìlámù tí ó bá ti jẹ́ pé wọ́n jẹ ń pa ní kọba àmá kọba jẹ́ pé àà ah, èmi kàn fi ń ṣeré ni ilé eléyìí báyìí ibi tí àwọn òṣèré orí ìtàgé ibi tí wọ́n ti ṣe àgbákòrè o ẹ̀rí òṣèré orí kódà òun ni ó ṣe babaláwo nínú eré tí ọmọ ṣe gini tí ọmọ yẹsẹ́wò abẹ́mọ̀kan máa ṣe bẹ́ẹ̀ tẹ́ bá wá ń ka orúkọ wọn ẹlẹ́wà rí ká ah, àṣẹ mùsùlùmí ti ẹni lágbájá tí ó ṣe tí máa ń ṣe babaláwo nínú fíìmù yìí ó sì máa ṣe bàjẹ́ kí lọ́lọ́hun ṣe jẹ̀mọ́ olóhun ṣeré ó ń ṣeré ìwà ń fi ẹbọ ibi ń ṣeré ẹlòmí a máa sọ àwọn ọ̀rọ̀ ẹbọ lẹ́nu jáde nínú fíìmù báyìí ẹlòmí a máa ṣe àwọn iṣẹ́ shirk nínú fíìmù báyìí ó dẹ̀ ṣeré ni wàláì in ṣeré ìṣẹ́sírì tí ó tàbí ní pè ní kéfèrí o mo fi sọ pé ojúṣe àwọn òṣèré orí ìtàgé nínú ìsìláàmù ní kan fi eré orí ìtàgé lẹ̀ wọ́n ní ojúṣe kan tọ́jú bá ń lọ ojúṣe yìí ni pé ẹ fi eré orí ìtàgé ẹ fi lẹ̀ ojúṣe yìí nínú ìsìláàmù ni ẹ ní dáadáa kan tẹ́fẹ́ ṣe fún ìsìláàmù jù kẹ́ fi eré orí ìtàgé lẹ̀ tí wọ́n ẹnikẹ́ni tó ń jẹ ojúṣe àwọn eléré orí ìtàgé nínú ìsìláàmù kama ojúṣe wẹlẹ́fẹ́ kí wọ́n ṣe kí ẹláwọn kí lójú ṣe bàbá sùúrẹ́ nínú ìsìláàmù jí kó fi eré burúkú tí ń ṣe lẹ̀ lọ ẹ́ kí lójú ṣe gbogbo àwọn eré orí ìtàgé nínú ìsìláàmù ojú ṣe yìí ni pé ẹfẹ́ eré orí ìtàgé lẹ̀ ẹmẹ́ṣe ma lẹ́kṣọ̀ tí ó gbà ẹ̀ ní ìṣẹ́jú márùn-ún tí ó fi parí rẹ̀ kí lójú ṣe àwọn eré orí ìtàgé ní Islam ẹfẹ́ orí ìtàgé lẹ̀ ó parí so ilá ìdíṣì so ṣéèkì ní kódà kọjẹ́ sí pé èèyàn ń ṣeré ni àbó síríọ̀sì ni tó bá ti lè sọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu àbọ́sọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu ó ti di káfìrí o fàyíza takallama bí kalami kúfùrì fàyína yuhkamu alayhi bí rídàtì tẹ́yìn bá ti sọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu ápùnrin dájọ́ kó ti jáde kó ní Islam illa idha kana mukrahan àyàfi

torí kí wọ́n sọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu wa qala ta'ala fil ladhina qalu ọlọ́wọ́ bá lè kẹ́lá sọ nípa àwọn tí wọ́n sọ wípé ma ra'ayna misla qurra'ina ha'ula akdhaba lithaa alsina alsinan wa arghaba àwọn tọ́lọ̀wọ́ bá lẹ́gẹ́lá ń bá wí nínú àyà yìí láwọn tí wọ́n ń sọ nípa àwọn sọ̀hábí ànábì pé àwa ò rí àwọn tó jọ àwọn tí wọ́n jẹ́ olùkà nínú wa yìí àwọn tí wọ́n jẹ́ olùkà Kùránì nínú wa yìí àwọn tó jẹ́ olùkà ọ̀rọ̀ Ọlọ́run bá ní wa ni tí àwọn ń payọrọ tó jẹ́ ń pe àwọn àti àwọn sọ̀hábà ní òkúrọ lórí ọ̀rọ̀ lọ́wọ́ bá tán ké fún ọ ma ra'ayna mithla qurra'ina akdhaba li alsina ààrí àwọn tí wọ́n fi ń pa irọ́ tó àwọn tí wọ́n jẹ́ qurra wa irọ́ wọn pọ̀ irọ́ pàyàbátà ní ń pa fún wa wà wà ájìbánà ìndà lèkọ̀ ààdẹ̀rẹ́ ni tó lójó nígbàtà bá pàdé ọ̀tá tó wọn wọ́n lójó gan ààrẹ tó ní àwọn nǹkan wọ̀nyí tó wọn ya'nuna rasulallahi sallallahu alaihi wa ashabahu àwọn ọlọ́ni tí wọ́n ma sọ ni wípé à ń ṣeré ni innama kunna nakhudu wa nal'abu à ń sawẹ́wà à ń sáwàdà ní akàn ṣeré ni àgbálérò kí náà láwọn ṣe pẹ̀lú ọ̀rọ̀ kúfùrù yìí àwọn ṣeré qul abillah wá sọ fi ń ṣe yẹ̀yẹ́ láta ẹ̀tẹ́zìrù ọlọ́ni ẹ má wulẹ̀ mú àwíjàre kankan wá ẹ má wulẹ̀ wábíjàre fúnra yín qad kafartum ba'da imanikum ọlọ́ni ẹ ti di kèfèrí lẹ́yìn imani ó wà nínú sọ́ọ̀tù tauba aya 65 dé 66 nínú sọ́ọ̀tù tauba Naam ah, ọlọ́wọ́ bá ní wọ́n ti di kèfèrí lẹ́yìn islamu ilé ìbá ìlú jókòó yà wípé ẹ̀rí pé nínú àyà yìí àwọn táwọn sọ̀rọ̀ yìí náà wọ́n láwọn ń ṣe kíni wọ́n láwọn ń ṣeré wọ́n láwọn ń ṣẹ̀fẹ̀ gbogbo ìwọ tó bá ti ń fi ẹ̀sìn sí yẹ̀yẹ́ pé ẹ̀wọ́n bá rẹ̀ bí tewúrẹ́ wọ́n ni àwọn fi ń sáwàdà ní o wallahi kúfùrù ló ṣe ẹn pàmì ẹmà ń wọ́n wà ní kódà wọ́n fọ́ ọkọ̀ ọmọ ẹlòmí pé àbúrò ní ìgbẹ̀yẹ̀ wúkẹ́ ìdí tí ó sì tí ó bà sí yẹ̀yẹ́ ni wàláì pé ó wó tó rẹ̀ bí sí bòròró ó rí bó rí bí egún ọyẹ́ àwá rí bí egún kí ló dàbí ṣe nǹkan tẹ́ ń ṣe láyàkùlúnà innama kunna nakhudu wa nal'ab ní tó sọ ní pé àwákan ń sẹ́fẹ̀ ní àwákan ń ṣeré ní kul abillahi wa ayatihi wa rasuli ìrà nẹ́bì sọ fún ipé tí ọlọ́wọ́n bá àti ayà rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ lẹ́yìn fi ń ṣeré lẹ́yìn fi ń sẹ́fẹ̀ lẹ́yìn fi ń sàwàdà ti فهم كفروا بعد إيمانهم بسبب أنهم قالوا شيخ آه، الفوزاني الفوزان نمجي كفر لأي إيمان نتري أكم فاويك وانصويك ما رأينا مثل قرائنا هؤلاء أرغب بطونا وأكذب ألسنا وأجبنا عند اللقاء يعنون رسول الله صلى الله عليه وسلم وأصحابه فلما علموا أن الله أرحى إلى رسوله صلى الله عليه وسلم بمقالاتهم جاءوا يعتذرون ويقولون ìgbàtán sọ wípé àwọn òrí ẹni tí ó fi ń payọrọ tó àwọn kòrọ wà yìí tí ó sì fi ń lójú kòkòrò bíkùn rẹ̀ ó sì kún tó wọn bákanáà tí ó fi ń ya ojo níbi kápàdé ọ̀tá tó wọn nígbàtán yẹ pé ànẹ́bí àtàwọn sọ̀hábà náà gbàlérò yìí ìgbàtán sọ̀rọ̀ yìí ìgbà tí wọ́n wá rí wípé tánmà yí pé ọlọ́wọ́ bá lè kẹ́lá ti fi wáhíù ránṣẹ́ ọ̀rọ̀ báyìí láwọn wọ̀nyí ń wọ́n wá sọ́dọ̀ ànẹ́bí sallallahu wọ́n bẹ̀rẹ̀ sí ma wáwí járe wọ́n bẹ̀rẹ̀ sí máa mú àwọn àwíjàre wá wọ́n sọ pé innama kunna nakhudu wa nal'ab eré là ń ṣe natahaddathu hadith ar-raq naqta'u bihi 'anna at-tariq wọ́n léré làwọn ṣe lásán àwọn kan sọ̀rọ̀ ọ̀rọ̀ àwàdà láàrin ara wọn ni ọ̀rọ̀ tó yẹ pé àwọn kan sọ táwọn fi ń rékọjá lọ táwọn fi ń panu lásán ni ọ̀rọ̀ ẹni tó wà lórí nǹkan gùn tí kan ṣe àwàdà lórí tẹ́kàbí ń kúra wọn lẹ́fẹ́ lọ lẹ́lé táwọn lè ń ṣe yìí والرسول لا يلتفت إليهم ولا يزيد أن يتلو هذه الآية Ànábì ò wò wọ́n o, Ànábì ò dẹ̀ lékún kankan lé wọn lórí jù kọ́kà ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم فدل أن الذي يتلفظ fàdálà annà lẹ́bí àtàláfàzù bí kàlámi kúfùrí eléyìí wá tọ́ka sí gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ̀rọ̀ kúfùrù gẹ́rọ mọ́kọ̀rọ̀ in láyìí tí kún wá jẹ́ ń pàápàá iná ya kúfùrù wà láwù záàmà annahu ya wa ya láàbù irú ẹni ti di kèfèrí kó dà kọ bá máa rò ipò wọn sáwàdá ni fi hádà rọ́dùn na lamurji àti lásìrì wọ́n ní nínú ọ̀rọ̀ yìí ìdáyìí ti padà ìtakò àwọn murji àti lásìrì àwọn murji àsìkò yìí ń bẹ nínú ọ̀rọ̀ yìí

tó bá láti sọ́kàn nínú ọkàn rẹ̀ hatta ya'taqida bi qalbihi ma qalahu lisanuhu ìtàwọn rẹ̀ sọ jáde lẹ́nu yẹn tó bá tó láti sọ́kàn rẹ̀ nínú ọkàn ìgbà wo ló tó di kèfèrí pé tí ó bá ti láti sọ́kàn rẹ̀ nínú ọkàn rẹ̀ kò di kèfèrí pé ọkàn sọ̀rọ̀ kúkúrú jáde lẹ́nu kò di láti sọ́kàn rẹ̀ nínú وكذلك الذي يدعو غير الله بين ان gbogbo ẹni tí ń pe nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run ba ó jẹ́ Ànábì Isa ló ń pè ní ó jẹ́ Ànábì Muhammad ló ń pè ní ó jẹ́ Ahmad Tijani ó jẹ́ Ibrahim Niyasi ni gbogbo ẹnikẹ́ni tó bá wù kó pè lẹ́yìn Ọlọ́run àwọn tó gbẹ́mílé pé yá fúlàn ilẹ̀ lágbájá àríkìní yọmípò ní wàhálà ẹgẹ́ bí àwọn onísúfí ṣe máa ń ṣe ó dá àwọn onísúfí tán bá fẹ́ gbẹ́ǹde níbi ìjòkó záwí wọn ẹwà wọn kọ̀dìrí yánsìn tán bá fẹ́ jòkó tán bá fẹ́ dìde wọ́n ni ya wọ́n ni sheikh abdul qadiri ya walida ummil khairi látánsáni ẹ́ eh? wọ́n ni látánsáni mo pè ìrẹ́ abdulkadiri ìrẹ́ bàbá umul khoyir ìrẹ́ bàbá umul khoyir má gbàgbé mi o má gbàgbé mi o ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un tàbí kan tó pé yá ṣeéhù abdulkadiri aljailani aghithni yọ́rẹ́ ṣeéhù abdulkadiri aljailani yọmí kò nù wàhálà o bẹ́ẹ̀ làwọn tìjàníyà náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n ni ya ahmed àtìjáni ya ahmed tìjáni yẹrẹ ahmed tìjáni agifni ya ibrahimun niyas yẹrẹ ibrahimun niyas agifni masa yomi kunu ala gbogbo ẹni tí bá ń ṣe rùn kaba yìí àbọ́sọ pé ya fulan ankidni yẹrẹ lágbájá yomi kunu ala tí mo bọ́ sínú ẹ̀yí yunadil mauta wal maqburin

kúrò níbi yọ ní kúrò nínú wàhálà lọ́dọ̀ ẹlòmí yàtọ̀ fún Ọlọ́run Ọba fa innahu yakfuru bi dhalik ele irú ẹni báyìí ó ti ó ti di kèfèrí pẹ̀lú nǹkan tá sọ yìí faman talaffadha bi kufri kafar gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kèfèrí lẹ́nu ó di kèfèrí illa an yakuna mukrahan àyàfi tó bá jẹ́ pé ọba jẹ́ nìtàn jẹ́ ń pa ni nìkan ni ò ní di kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ kúfùrù tó jẹ́ lẹ́nu yìí

tó bá ti lè sọrú ọ̀rọ̀ yẹn wà di káfir kò yí báyìí nìsìn àbíbẹ̀ tí ẹ̀kọ́ ẹlòmíì náà nínú àwọn ẹ̀dá ohun ló ń pè yàtọ̀ fún Ọlọ́run Ọba àbí ló gbé ìròyìn tó yẹ gbe gbé fọ́lọ́run Ọba ló gbé fún tó bá ti lè gbé irú èyí nǹkan yìí fún ẹ̀dá mi yàtọ̀ fọ́lọ́run irú èyàn báyìí ó ti di káfìrì nìyẹn nítorí pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí ó ba ìsìláàmù jẹ́ ni ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó ba ìsìláàmù jẹ́ ni naam sheikh Salih al-Fawzan wá mú ẹ̀rí wá lórí eléyìí tá sọ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí pẹ̀lú ọlọ́ọ̀bá lẹ́yìn imani tó ní yóò máa jí kèfèrí yóò jáde kó ní islam illa man ukriha àyàfẹ́ni tán bá jẹ nípa wa qalbuhu mutma'innun bil iman tí imani dẹ̀ wà nínú ọkàn rẹ̀ tí imani tó dúó tó rinlẹ̀ sínú ọkàn rẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ nípa láti sọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu tó bá ikọ́ jẹ nípa ni òun nìdí káfìrí walakin man sharaha bil kufri sadra ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá sí ìpáyà ìgbáyà rẹ̀ lẹ̀ fún kúfùrù tó bá sí payá ìgbáyà rẹ̀ lẹ̀ fún kúfùrù fa'alayhi ghadabun min Allah ọlọ́wọ́n bá ní ìbínú ọlọ́wọ́n bá yọ́mọ bẹ́lẹ̀ lórí wa lahum 'adhabun 'azim ìyà tó tóbi dẹ̀ ní yọ́mọ jẹ́ ti wọn dhalika bi annahum istahabbu al-hayata ad-dunya 'ala al-akhirah ọlọ́ni tó fà tọ́rọ wọn fi já sí báyìí ni pé ìfẹ́ ayé ó lékè ẹ̀mí wọn dal lọ wa anna Allah la yahdi al

ìnira tán fẹ́ fi kàn yí ńgbà tán jẹ yín pa ẹ wá ṣe bẹ́ẹ̀ láti dáàbòbò ẹ̀mí ara yín nítorí kí wọ́n jẹ yín pa láti sọ bẹ́ẹ̀ eléyìí nìkan òun náà ni ó lè mú yín káàfin sọ wípé ẹ̀dì kèfèrí ṣùgbọ́n tí ò bá ti lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n lélé ibá ilẹ̀ nìta jẹ nípa wa idha talaffaza al-insanu bi kalimati al-kufri tí a bá sọ̀rọ̀ kèfèrí jáde lẹ́nu wa ujbira bi an yatalaffaza biha wọ́n wá jẹ nípa láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí aw kò sáburú nù kọ́ sọrú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu ilé tí ó fi gbára rẹ̀ kúrò níbi ìjẹ nípa tí wọ́n jẹ ń pa yìí ma'minani qalbihi bil iman tí imani ó sì bá lè láti fún wa ní ìjẹkùn pé èyàn lè sọ̀rọ̀ kúfùrù jáde lẹ́nu láti fi gbára rẹ̀ kúrò níbi ìjẹni nípa àwọn ajẹni nípa tí ó sì jẹ́ pé nínú ọkàn èèyàn yí mẹ́ni ó dúó síbẹ̀ àmọ́ torí wọ́n jẹ́ ń pa ọwá fẹ́ fi gbára rẹ̀ kúrò nínú ìyà ìjẹ nípa yẹn o lè sọrú nǹkan yẹn wà innama yatalaffadhu bil lisani faqat ni ó ti jáde kò gbọdọ̀ rin lẹ́nu fàlá àhàdùn yẹ̀sẹ̀tún ìran yẹ̀tẹ̀sọ́rọ̀fà fi a rí ọkàn rẹ̀ kò sẹ́nì kankan tó lè tó ní kápá àti darí àfọ́lọ́wù nìkan wọ́n lè jẹ́ ń parí orin tó wà ní ọkàn rẹ̀ in tó bá jáde lẹ́nu nìkan wọ́n lè jẹ́ ń parí pé sọ jáde amẹ́kẹ́nìkan wá tó fọ́ọ̀sì ọkàn rẹ̀ pé ọgbọ̀dọ̀ ní ẹnu ọkàn rẹ̀ náà ní kọ̀sẹ́ni tó ní kápá lórí tó wà ní ọkàn wa in in tí a bá wí jáde lẹ́nu báyìí àbí tá bá ṣe jáde lára inú wọ́n ní kápá lórí láti jẹ kò sẹ́mi tó ní kàpá lórí àyàfọ́ lọ́wọ́ bá nìkan Ọlọ́run bá nìkan fi sọ pé illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman nazalat hadhihi al-aya fi Ammar fi Ammar ibn Yasir aya yìí sọ̀kalẹ̀ lórí Ammar ibn ni kọlọ̀nkọba kẹ́ kana àwọn ọ̀sẹ́bọ́ wọ́n fìyà jẹ wọ́n dẹ̀ jẹ nípa pé kó bú annabi sallallahu alaihi wasallam فتلفظ بكلام فيه مسبة للرسول يريد تلخص التخلص من الكفار ọba sọ̀rọ̀ tí ó jẹ́ sí pé ìbú ànẹ́bì ń bẹnú ọ̀rọ̀ yẹn ó bú ànẹ́bì nítorí pọ́blẹ́ fi bára rẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí ولم يكن في قلبه بغض لرسول الله صلى الله عليه وسلم ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ kò sí ìkórìíra ولا كراهية للدين lidini islam kò dẹ̀ sí ìkórìlà fún islam ní ọkàn rẹ̀ bal huwa mutma'innu bil iman bọ́yẹ̀ ní pé imani dúó di bí sínú ọkàn rẹ̀ ni falamma qala maqalatahu ja'a nadiman ila ar-rasuli sallallahu alaihi wasallam ìgbà tó sọ ọ̀rọ̀ tó sọ ìtàn ọwá bá nẹ́bì lẹ́ni tí ń kábàmà wa dhakara lahu ma waqa'a ọwá sọ tó ajiduhu mutma'innan bil iman ó ní ah, bọ́kàn mi ṣe rí ni pé mo rí ọkàn mi lẹ́ni tí má ní farabalẹ̀ síbẹ̀ tí má ní dúó síbẹ̀ tí má ní bẹ̀ òṣèkì all anẹ́bì sọ pé ìnáyàdù fẹ́rù kódà tẹ́bá tó padà wá tán tó kún sọ́ntọ́ ni kódà tẹ́bá tó padà wá tán tó jẹun pa bẹ́ẹ̀ tó sọ ò ní láìfi kàkà lórí èyẹ máa ń di kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu sọ nítorí ẹ̀ wo lọ́rọ̀ kúfùrù gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé annabi sallallahu alaihi wasallam kèé sí annabi gbẹ̀yìn annabi ní ṣe ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ sọ ẹni islam gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé àwọn àwòlíyà àwọn wòlí wọ́n nímọ̀ nípa kọ̀kọ̀ ọ̀rọ̀ kúfùrù ló sọ ọ̀rọ̀ ìgbìyànjáde kó ní Islam àwọn ọ̀rọ̀ yìí ọsọ ẹ̀dí kèfèrí alákọ̀ọ́kọ́ ní nǹkan nìyẹn nítorí lọ jẹ́ pé ó ká máa gbìyànjú ká máa wádìí dáadáa ká máa wádìí ma kí ni àwọn ọ̀rọ̀ tó gbìyànjáde kó ní Islam kí ni àwọn ọ̀rọ̀ eléyìí báyìí àwọn èèyàn ò ti ẹ̀ kíyà nípa àti ma kí làwọn ọ̀rọ̀ tó ba ìsìláàmù jẹ́ wọn kíyà láti ma kò yíba nìsì so nítorí ẹ̀ lónìí ààrí nínú àwọn mùsùlùmí ẹni tí ó lòun sẹ́fẹ́ ni yóò dẹ̀ ma pé Ànábì Ìsá yóò ma pè ní Ọlọ́run àbíkọ́ ma pè ní ọmọ Ọlọ́run àbíkọ́ ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ tó gbẹ̀yìn jáde kó ní islamu ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kàtó sọ́nà díkẹ̀ fèrí alkúfùrù bí i ẹ̀kẹ́kọ́d ká ní ká díkẹ̀ fèrí pẹ̀lú àdìsọ́kan wa wọ́wọ́ an yà àtẹ́kìdà ìsáàdù bí kọ́lbì hìmá yunaqidul islam òun náà ni kẹ́yàn nígbàgbọ́ nínú ọkàn rẹ̀ kẹ́yàn ládìsọ́kan nínú ọkàn rẹ̀ nǹkan tó ba islam jẹ́ ka an yà àtẹ́kìdà anna salata ghayru wajibatin ẹgẹ́

tàbá kú wọn ní sẹ̀kú wa tàbá bímọ wọn ní bá wa sẹ̀kú ma ẹ́ ó dà tàbá ní kàpálé wa lórí tàbá ní ìjọba ẹ̀sìn wọ́n kàpà àyàn lásán ni a fi ń dáàbò bú ẹ̀mí ara wa lásán ni gẹ́gẹ́ bí àwọn almunafiqun gẹ́gẹ́ bí nǹkan wà lórí ẹ̀ wọ́n gbà wípé ìrun ọjọ́ ràn yàn nínú ẹ̀mí wọn gbà bẹ́ẹ̀ wọ́n kò yí bá ní sí àwọn kàfí ń dáàbò bo ara wọn ni fayati bil a'mal fi dhahir àwọn wọ̀nyí àwọn almunafiqun wọ́n ma ṣe iṣẹ́sìn ní gbangba tẹ́mà rí báyìí pé wọ́n ṣe iṣẹ́sìn walakinnahu fi qalbihi la yu'minu biha ṣùgbọ́n ó kàn ń gbé nǹkan tó ń ṣe yóò kàn ń gbé jáde ni ó dẹ̀ ń fi àwọn rẹ̀ ó fi ń sọ gbólóhùn méjèèjì gbólóhùn ìjẹ́rìí méjèèjì ṣùgbọ́n kan rẹ̀ kèfèrí lọ́kàn rẹ̀ qala ta'ala ọlọ́run bá sọ wípé idha ja'aka al-munafiqun ọlọ́run tí àwọn munafiqun tábáwá bá rí ànábì qalu nashhadu innaka la rasulullah ọlọ́run ọba náà mà kó jíṣẹ́ rẹ̀ ló ń ṣe onídìgá ẹ̀sẹ̀ máa sọ bẹ́ẹ̀ ọlọ́run já mà kó jíṣẹ́ ọlọ́run ọba ló ń ṣe wallahu yashhadu ọlọ́run ọba wá ń jẹ́rìí wípé innal munafiqina lakadhibun àwọn almunafikun òkúrọ́ ni wọ́n in tó ń sọ lẹ́nu yẹn ọlọ́run ní ìbúra tí wọ́n ń búra pé òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ̀yẹn wọ́n fi ń so di ìsọ́ni wọ́n fi ń sọ́ra wọn nítorí pé kí ìsìláàmù má bá nẹ́kàpálé wọn lórí láti gba ẹ̀mí wọn àbí láti gba dúkìá wọn ni ittakhadhu aymanahum junna wọ́n fi ìbúra ìpèrè ànábì tí ayi wọ́n fi lè ṣe sítrọ̀tàn yàtàsàtàrú na bí ha wọ́n fi ṣe gàgá ta fi jí gàgá ara wọn lásán ni fasọ́dù an sabilillah wọ́n ma wá kọ́ dí àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ ba ọ̀kọ́lẹ̀ ta'ala ọlọ́sọ igbe ya kò lúnà bí alsinatihi wọ́n ma sọ lórí àwọn àwọn ma laysa fi qulubihim in tí wọ́n sọ sọ lórí àwọn yẹn kò sínú ọkàn wọn ní ọkàn wọn tako in sọ lórí àwọn yẹn فإذا اعتقد بقلبه الكفر صار كافرا tí yẹn bá bí lè láti sọ́kà nínú ọkàn rẹ̀ yìí tó jẹ́ ìkí tó jẹ́ àdìsọ́kà kèfèrí èyí ó di kèfèrí o wà láwọ́lá mi yẹ́ fàìlú àwúyẹ

ولكنه بقلبه يكذب بذلك سبحان وكاره ام بنك ينيرو فهذا كافر وهذا دين المنافقين eléyìí báyìí káfìrí nírú ẹni báyìí èyí sílẹ̀ sí àwọn alìmùnàfikún àwọn tó ẹgbẹ́ nínú ẹni wọn kèfèrí ló wà ń bẹ ṣùgbọ́n lórí àwọn àwọn wọ́n ma sọ̀rọ̀ iman jáde wọ́n dẹ̀ ma ṣe iṣẹ́ ẹ̀sìn nítorí júnnà nítorí àti ṣe odi sọ fúnra wọn kó ń bí pé káà musulman ní kàpálà wọn lórí kama ba gba dúkìá wọn kama ba pa wọn ilé náà ń ṣẹlẹ̀ dáadáa ẹ̀rẹ́ wa yìí ọ̀tọ̀ ní tí ń bẹ lẹ́mìí rẹ̀ yọ́ ma wá sọ tí

kò yẹ báyìí irú ẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa láwùjọ wa gidi gan ó ń ṣẹlẹ̀ dáadáa náà ọlọ́wọ́ bá dékẹ́ láti kóyọ pé àwọn almunafikuni fi dárkìl asfal minan nar ìsàlẹ̀sàlẹ̀ ibi tó burú jùlọ nínú náà wọ́n wà wà láńtẹ́ jìdá lahum nasira ọlọ́wọ́ bá ní ìrìn ànábì dẹ̀rẹ́ o lè rí fún wọn ẹni tí ó ràn máa kaunihim yusallun tó ń tí kó wọ́n kírun wa yasumun tó ń tí kó wọ́n gbáwẹ̀ wa yujahidun kódà wọ́n ṣe jihad ṣe jọ́nà lọ́wọ́ ba lakin lamma kanu bi qulubihim kafirin ṣùgbọ́n nígbà tó yẹ pé nínú ọkàn wọn kèfèrí ni wọ́n sọ́ọ̀rú fi darkil asfali minan nar wọ́n padà dẹni tí ó wà ní ìsàlẹ̀sàlẹ̀ ibi tó burú jùlọ nínú náà يلوى عن مصرة النساء لأنهم, لأنهم لا يعتقدون بقلبهم ما تنطق به ألسنتهم لا يعتقدون بقلبهم ما تنطق به ألسنتهم أو ما تفعله جوارحهم من الأعمال المشروعة نتركوا أن نيادي سكا inti ẹnu wọn sọ yẹn kò sí nínú báyà wọn bákanáà inti wọ́n ṣe níṣẹ́ pẹ̀lú oríkèríkè ara wọn yẹn kò sí nínú báyà wọn kò rìnlẹ̀ nínú báyà wọn àwọn asẹ́tọ́ bá ṣẹ̀rí àmọ́tán sí yẹn

ṣùgbọ́n wọn ní sọ jáde lẹ́nu wọn sì ní fi ṣiṣẹ́ iṣẹ́ ìmáàni náà wọ́n ma ṣe iṣẹ́ tó dá ọ̀rọ̀ tó dá ní ọmọ yẹ́ lẹ́nu wọn ṣùgbọ́n ní àdìsọ́kà wọn àdìsọ́kà kèfèrí ni irú àwọn báyìí rèé àwọn tí ni wọn wọ́n bẹ dáadáa kódà wọ́n bẹ náà wọn eléyìí tẹ́ ń pè láàfà ẹni tó jẹ́ sí wípé ẹ̀sìn gangan ló fẹ́ wó pẹ̀lú àwọn àdìsọ́kàn rẹ̀ ọkọ̀ rẹ̀ ìsìláàmù lọ fẹ́ wó ṣùgbọ́n yóò ma wá dọ́gbọ́n kódà òun náà ma kí alkùnrán yóò ma kí hadith anabi sallallahu alaihi wasallam yóò ma wá fi alkùnrán yẹn yóò ma fi tako ìgbàgbọ́ tó yẹ kó rinlẹ̀ fún inú ìsẹ̀rí musulmi yóò ma fi hadith anabi yẹn yóò ma fi tako ọ̀rọ̀ tó yẹ kó

wọ́lọ́ ìkí ma wípé nǹkan méyàtọ̀ fọ́lọ́ọ̀bá lọ ń pẹran fún kìísọ lọ́wọ́ba ẹbọ lílé yìí àbí wọ́n ní kó lọ pẹran síbì kan ma wípé nǹkan méyàtọ̀ fọ́lọ́ọ̀bá lọ ń pẹran fún fàyílà dábà àlèghérìlá tí yẹn bá lè pẹran fún nǹkan méyàtọ̀ fọ́lọ́ọ̀bá kọ́rọ̀jà àdínil islam àdínil لأنه عبد غير الله تريكو تي سين كان ميدا تفولو با نيه لأن الذبح عبادة nítorí wípé ká pẹran fún nǹkan mi nítorí pé ká pẹran ká pa ẹran ìbádà ni pé pa ẹran ìbádà ni fa idha dhabaha li shay'in yu'azzimuhu kas-sanam wal qabr tẹ́yàn bá pa ẹran fún nǹkan kan tẹ́yàn ń gbé tí tó bu fún bóyá èèyàn pẹran fún òsà ni àbẹ́yàn pẹran fún sàárè ìṣẹ̀lẹ̀ dáadáa àwọn ìyá yọ máa pẹran fún sàárè àwọn sàárè àwọn tẹ́ ń pè lẹ́ni ọlọ́ọ̀bá àwọn ìyá lọ máa pẹran fáwọn sàárè yìí ẹni tó bá ṣerú eléyìí wa ghayri dhalika min ma'budati al-mushrikin àbáwọn nǹkan mí tó tún yàtọ̀ sí náà ni nínú àwọn táwọn ẹlẹ́bọ ń sìn walaw lam yatakallam ó ti lè pa ẹran fóòsà àbóborí kalẹ̀ fún òsà àwìlkọ́b àbóborí kalẹ̀ fún sàárè àbọ́pẹran fún sàárè alẹ́bí huwa min àwòsáni mùsùlùkí na liyau ilé tí ó gbé nínú àwọn òsà àwọn ẹlẹ́bọ tòní ni sàárè wà àwọn ẹlẹ́bọ tòní ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n ń pèpè sẹ́bọ lónìí wọ́n ní ní kẹ́ lọ sí òkúta wọ́n ní ní kẹ́ lọ wọ́n ní kẹ́ lọ máa jọ́sìn fún sàárì àwọn ẹni Abi ba àbí wọ́n ní lọ máa payaran fún sàárì àwọn ẹni ọlọ́run ba wọ́n lọ máa jẹ́jẹ́ níbi sàárì àwọn ẹni ọlọ́run wọ́n lọ máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn tí ń bẹnu sàárì tán pè lẹ́ni ọlọ́run wọ́n ń ṣe bẹ́ẹ̀ níbi sàárì ẹ̀ tí wọ́n lọ pa ẹran kódà sàárì alimamu Shafi'i yí wọ́n bọ́ tí ó sì ránwà alimamu Shafi'i rahimahullahu ta'ala ẹṣẹ́ kò ránwà ní gbogbo ilé tí wọ́n ṣe yìí ṣùgbọ́n Badawi ti ẹ̀ súfí lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀ Badawi súfí lòun ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ níbi sàárè Hussein sàárè tí wọ́n rò pé sàárè Hussein ni ní Karbala wọ́n ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀ so ilé ìbá ire nínú àwọn nǹkan tó jẹ́bọ ni ibi iná lálàǹfàní àti bí ó sí lónìí inṣàlá tó ráṣìkò tó ti lọ inṣàlá tó bá di ìjọ mẹ́jọ inṣàlá lọ́sẹ̀ tí ń tó lè jẹ́ iṣẹ́ kúfúrù tí yóò di kèfèrí pẹ̀lú àwọn iṣẹ́ wọ̀nyí eléyìí báyìí rẹ̀ in tó pọ̀ láwùjọ wa ní tọ́pọ̀lọpọ̀ àwọn musulmi tí wọ́n ń ṣe àdẹ̀gbọ́dọ̀ sọ́ra fún nǹkan yìí gbogbo tó bá fẹ́ jìnà tó fẹ́ kúrò níbi ẹbọ nǹkan tó gbọdọ̀ jìnà sí òun náà ni kó jẹ́ ni tí yóò jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò bá ti jìnà sáwọn nǹkan wọ̀nyí tí a ń rí níbi irú àwọn nǹkan yìí irú ẹni báyìí islam rẹ̀ ti bàjẹ́ nìyẹn islam rẹ̀ ti bàjẹ́ wa kí ọlọ́wọ́ bá lè kẹ́lá kí ọmọdé kí islam wa kọlọ̀wà kọmọdé kí ó bàjẹ́ ọ̀lọ́lá ilaha illallah abẹ́lọ́wọ́ bá lè kẹ́lá gbogbo àwọn tí wọ́n tẹ́rì sínú aburú yìí tó jẹ́ sí pé wọ́n sin nǹkan mí yàtọ̀ fún ọlọ́wọ́ bá àbí gbogbo àwọn nǹkan tó bá islam jẹ́ yìí àwọn tó jẹ́ sí pé wọ́n tẹ́rì síbẹ̀ abẹ́lọ́wọ́ bá lè kí ó bá wa yọ wọ́n kù nínú nǹkan yìí kọlọ̀wọ́ bá lè kẹ́lá wa ṣàánú wọn kọlọ̀wọ́ bá kí ó bá wa kọ̀ máa kó níbi irú àwọn ìwà jákújákú eléyìí tí a ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí lónìí tí a kóra wa sínú èyí a ní ìsàtúnṣe alámàrí kékeré kan síwájú kí n tó gbé gbòǹgbò kalẹ̀ fún ìbílẹ̀ àti dáhùn ọ̀rọ̀ kan bẹ tí mo kalẹ̀ kan so nípa nawaqidul islam naqada so àṣìṣe kékeré wà so kò ní jẹ́ yóò ń kébù so ìyẹn ìsìláàmù rẹ̀ bàjẹ́ kò yíba ní sin àwọn kan tó ba ìsìláàmù jẹ́ àwọn kan tó yẹ pé yankudu islam yankudu al-islam kò ní ma jẹ́ yankudu islam so a, ṣẹ̀ṣẹ̀ rí pé sabqatul lisan kí ẹnu kó yára òun ló ṣẹlẹ̀ nígbàtí mo ka àyíyẹ so ìsìn yìí ni wá sẹ́mọ̀ tí ẹ̀ bá ń sọ̀rọ̀ tí ba máa ń sọ̀rọ̀ tí bá dẹ̀ máa ń fọkàn tẹ̀lé dáadáa so àwòrán tí yẹn bá ti sọ yóò ma gbé wá yóò máa gbé wá sínú làkáyì náà so mo rántí pé nígbà tí mo ka ọ̀rọ̀ yẹn mo ka ní yóò ń tèbù so sábkọ́tù lisan náà pẹ̀lú eléyìí báyìí lọ́dọ̀ àwọn olùmọ̀ yẹn ni pé kí ẹnu kó sáré jáde kí ẹnu kó sáájú tí ó wà lọ́kàn yẹn so nákọ́bọ yẹn ń kó doni òyìnbá ní sẹ̀sọ̀ àwọn kan tí ó ba ìsìláàmù jẹ́ so àwọn kan tó yẹ pé ó bá islam jẹ ó ń la àwọn kan tí mo gbà lérò láti kà ń so kí ọlọ́run bá lè kí ó sì àtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa so kí ọlọ́run bá lè kẹ́lá kí ó fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí islam inshallah ní a lọ síbi ìbéèrè àti ìdáhùn báyìí ẹni tó bá ní ìbéèrè kan tàbí méjì so inshallah so a gba ìbéèrè yìí lẹ́yìn náà so a mú ààyè ìdánilẹ́kọ̀ọ́ tó níyìí a mọ̀ wá sí òpin inshallah àwọn ìkéde tí a máa ń ṣe nípa ọ̀rọ̀ ilé ìdẹ́gbìn ilé tí a ní a ní bùkátà sí ilé ìdẹ́gbìn ilé ìdẹ́gbìn méjèèjì ìṣẹ̀yọ́ àti ìṣègbọ̀nsẹ̀ so ẹjọ́ torí ọlọ́run bá a sì ní bùkátà sí dáadáa so ẹ kí a bá wa dá sí ẹni tó bá lágbára láti fi blọ́ọ̀kù kalẹ̀ láti kọ́ kìíní yìí ẹni tó bá lágbára láti jáyẹ̀pẹ̀ fún wa ẹni tó lágbára láti fún wa ní cement ẹni tó lágbára láti fún wa lówó lórí àwọn nǹkan wọ̀nyí so a ní bùkátà sí ó sì jẹ́ nǹkan tí a ń fẹ́ kí ó yá kíákíá nítorí pé nǹkan tí ó máa ń sábà ṣẹlẹ̀ sí èèyàn ní ojoojúmọ́ ni tí a sì lè sọ ẹni tó lè mú lójijì tí ó máa wá bí tí ó ti yanjú bùkátà yìí so ọmọlúwàbí èèyàn kò dẹ̀ gbọ́dọ̀ máa kàn sí àwọn nǹkan yìí sáàyè ibi tó bá rí ọgbọ̀rọ̀ jẹ́ àyè ọwọ́ èèyàn mọ̀ sí àwọn nǹkan wọ̀nyí sí èèyàn para mọ́ bákan náà nǹkan ẹgbẹ́ ire èèyàn pa àwọn náà mọ́ tí òfin máa kó nira bá ẹlòmíì tó nítorí ẹ̀ látara ìpán ọmọlúwàbí ara wa lé látara kápán ọmọlúwàbí ara wa lé ilé báyìí wà so kí á ní àyè ibi tí a máa ṣe ẹ̀gbin sí so ilé báyìí tó fi ń kéde fún wa ẹni tó bá ní sìmẹ́ǹtì ni ẹni tó bá ní gbogbo àwọn kan yẹn ni bákan náà àyè imam ní ibi báyìí tí a ní afẹ́rẹ́ ńlẹ̀ kí ó dọ́gba pẹ̀lú àwọn àyè tó kù tí ò ní ga àwọn àyè tó kù lọ so a níbi tiles mẹ́ta láti fi yanjú àlámọ̀ yìí náà a sì níbi sìmẹ́ǹtì ẹyọ kan so a yẹ̀pẹ̀ tó jẹ́ sharp sand a rí pẹ̀lú gbọ́lọ́mbà a rí yẹn kójọ ládùúgbò bákan náà ẹni tí ó bá wá ṣiṣẹ́ yẹn a ní láti fún ní owó so ilé ìbáyìí làwọn nǹkan tí ó wà wájú wa ní ìkéde so bákan náà nǹkan tí ó tún wà wájú wa ní ìkéde tabarẹni tí ó lè yọ̀ǹda rẹ̀ fún wa tàbí tí abárẹni tí ó fún wa lówó láti fi ṣe o ní pé àyè àwọn obìnrin yìí so ẹ́rì wípé wọ́n ṣe àwọn blọ́ọ̀kù kan láti jẹ́ káwọn obìnrin kí òun lè máa dọ́dọ̀ wọn kádẹ̀ lè máa rí nǹkan tí a ń ṣe so ààyè yìí ó ti pọ̀ jù fún àwọn obìnrin afẹ́fi aṣọ afẹ́fi di ó ẹnu wọn bá ààyè díẹ̀ tí ò ní tó wáyé mọ́ so that àwọn obìnrin tó bá wà ní ààyè wọn wọ́n lè àwọn lè ní wọ́n nára tán láti bọ́ ìṣèjáàbò wọn àbí láti bọ́ nìkọ́bù wọn lẹ̀ láì ní níbẹ̀rù pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ àti ráwọn so kò ní a pé yóò rí àwọn ń bẹ̀ so afẹ́ṣe irú eléyìí náà ká ní aṣọ awẹ̀rẹ̀ eléyìí tí a tà sí ibẹ̀ yẹn láti fi dáàbòbò àwọn obìnrin níbi tí wọ́n wà so eléyìí náà fẹ́jú ká bá fi sọ́kàn Allahu a'lam náà mi number one two three four five bismillah number one alaikum salam wa rahmatullahi Naam. Naam. Naam tí wọ́n lè fi bá àbòsí ìjọba ìṣẹ̀lẹ̀ ẹ̀dá. Ilé ẹjọ́ máa lọ orí ti sẹ́kọ̀ọ́ bá rẹ̀ tí ó ní ẹ̀ṣà bí Náà. Ok. Náà. Náà. So ìbéèrè àkọ́kọ́ àfà, òun ni pé nígbàtá ń sọ̀rọ̀ nípa nǹkan tó lè mú tó lè sọ di ẹ̀tọ́ káta ìjẹyàn sílẹ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n ní aka zina fẹ́ni tó bá ti ní ìyàwó a ka irú ẹni báyìí fún ẹni yẹ́ sí pé tó bá ti zina ìdájọ́ islam ní pẹ́ká pani àbí sí bọ́nà lẹ́gbàlẹ́ o tí o bá ti níyàwó àbí o bá ti lọ́kọ ìdájọ́ ṣẹ̀rí àlúwẹ̀ pé ẹgbà ọgọ́rùn-ún ní ọjẹ́ tó bá ti lọ́kọ àbó ti níyàwó kódà ọkọ èèyàn bá àmásí lọ́dọ̀ rẹ̀ mọ́ ìyàwó èèyàn bá àmásí lọ́dọ̀ rẹ̀ mọ́ tó bá ti lè ṣe zina pípa ni so wọ́n ní ẹni tí ó bá wá ṣe zina nírò àwọn ìlú tó yẹ fún àti ìdájọ́ Islam báyìí tí ò sẹ́ni tí ó gbé ìdájọ́ lórí ìbẹ̀rù Ọlọ́run bá ṣe ń bẹ fún pé ìdájọ́ ọ̀run pípa ni so wọ́n ní ẹni báyìí tó wá lọ para rẹ̀ láti fi ṣe ìdájọ́ lórí ara rẹ̀ wọ́n ní ṣe ẹni báyìí ṣé kò lẹ́ṣẹ̀ àbí ó lẹ́ṣẹ̀ ò ó ní ẹ̀ṣẹ̀ gidi gan so ẹni dẹ̀ ti ṣàṣejù nínú ẹ̀sìn tí yẹn bá wà nínú tó jẹ́ sí pé wọn àti lo sharia islam sírù nǹkan báwọn bá ṣẹlẹ̀ sí so ibà nìsìn so kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá kó tọrọ àforíjì kó banú jẹ́ gidi gan kó dẹ̀ mọ́ ṣe nǹkan ọmọ láyé láyé rẹ̀ so ibà nìsìn ohun ní nǹkan tí ọ tọ́ fún láti ṣe so kọ̀tọ́ fún ẹni bẹ́ẹ̀ láti para rẹ̀ rárá bí tí ò kó ma ṣe yọ gbọ́dọ̀ para ẹ̀ o sì gbọ́dọ̀ sọ fáwọn èèyàn ká pé ẹ̀dàkùn mo ti dára ikú ẹwà pa so kí ẹwà pa mí ìjọba ló lẹ́tọ̀ọ́ àti ṣe ní nǹkan báyìí ìjọba òun ló àti ṣe bẹ́ẹ̀ so ibà ìsìn so akẹ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ so ìbéèrè ẹlẹ́kejì kí lẹ́yìn so kí ni wọ́n ní ìtẹ́yàn bá ń kírun àti gbọ́ yé pé kọ̀dá kí a máa bá wájú ẹ̀sìn kírun kọjá kí ni wọ́n ní kí ni àlàfo tó lè wà láàrin ẹni tí ń kírun àti ẹ̀ntọ́fẹ́ bá wájú ẹ̀ kọjá kò sálàfo kàkà kò sí gbèdéke fún àlàfo àgbọ̀rọ̀ bá wájú ẹ̀ kọjá náà ni ṣé bá ní sọ àgbọ̀rọ̀ bá wájú ẹ̀ kọjá rárá àyàfi tá a bá ti fi gàgá tẹ́ni tí ń kírun yẹn bá ti fi gàgá dèdè ìgbọ́n kan rẹ̀ báyìí in tó bá fi lè ga tó tó bá fi lè gbé síwájú àlìgbàwájú ẹ̀ kọjá àlìgbẹ̀yìn kìíní kọjá ṣùgbọ́n tí ò bá ti lè gbé síwájú àlìgbàwájú ẹ̀ kọjá rárá a ní sùúrù tí tí ó fi kírun kan náà ni kódà kọjá pé ogójì ọdún òun náà ló tó parí ọ̀rọ̀ so a ní sùúrù náà ni alam number two náà àwọn obìnrin tó bá níbèérè wọ́n yá kan kọ́ ránṣẹ́ tó

náà mọ́ ní tẹ́yàn bá ní òbí tó jẹ́ sí wípé ó máa ń yẹ iṣẹ́ wò ó kọ́ndọ̀ à ń tọ́jú lé káàkiri bí a lọ yẹ iṣẹ́ wò ní bí a lọ ṣe àṣírí lọ́dọ̀ àwọn àwọn tí wọ́n ń pera wọn láàfà láwọn babaláwo wọ́n ní tí òbí bẹ́ẹ̀ bá kú sí èèyàn lè kírun sí lára èèyàn lè ni wọ́n ti ń gbọ́ dáadáa pé ìyẹn yẹsẹ́ wò dá wọn àkàgbà ní kò yẹ báyìí sùn so à ń tọ́jú lé ológun káàkiri ọ̀dá tí wọ́n wá gbà tọ́bá wá ṣe nǹkan ìbáyìí tọ́bá fi kú lórí ẹ̀sá àlèkírùn sí wọn lára so a kàn mú wọn a lọ bò wọn mọ́lẹ̀ bí ìgbà pé ẹran ewúrẹ́ bá kú kí ó dá òórùn sí àwọn èèyàn àfẹ́kú ní àwọn ìlara bá ṣe lọ bò wọ́n mọ́lẹ̀ ní àní sí wọn àní kí sí wọn lára àní wẹ̀ wọn àní ṣe gbogbo ẹ̀tọ́ tàà sí fún mùsùlùmí tó bá kú àní sí wọn ní ọlọ́wọ́ àìlá Ìgbìmọ̀ pé a lọ sọ́dọ̀ àpá ní ẹlùmí ìpínlẹ̀ ẹ̀mọ́ ní àìsàn so ó mú àpá ẹni pé àyè ẹ̀sìn mẹ́rin tó ní ó bàbá rẹ̀ pé àgbéwá gbọ́dọ̀ bí àwọn ọba pẹ̀lú àwọn ìjọba àbára pẹ̀lú wọ́n ní irú àwùjọ ta wà tó yẹ pé nǹkan ti dàrú máwọn èèyàn lọ́wọ́ tí yẹ́ sí pé ẹlòmí ìgbà tó mú àfà ìmú tó mú ní pé àwọn àfà lélé ìyàwó ìgbésà àwọn babaláwo ẹ̀bá àwọn àfà làwọn lọ bá nǹkan kan wọ́n ní kí la fẹ́ ṣe pẹ̀lú irú báwọn náà gbogbo ẹnikẹ́ni tó bá mú àfáà náà bẹ́ẹ̀ tó yíba ní sí tàbá ti máa pé láwùjọ bí tó wà dáwà alùsùnà wà ń bẹ̀ dáwà tàwíìdù wà ń bẹ̀ tàbí sàlàyé fún pé nǹkan tó ń ṣe yìí nǹkan tó ń ṣe yóò dá tó ti ń gbọ́ ládùúgbò ìdájọ́ ẹni tó owó bá rọ̀ pàápàá ní ṣe ọ̀sá àti ìran yẹ ṣẹ́wò lọ́dọ̀ ẹ̀ náà wọn ike kò yí bá ní wọ́n bí Sheikh Salih Al-Fawzan léèrè nínú tíra yìí in tó jọ bẹ́ẹ̀ ẹjẹ́ sáré wá ẹjẹ́ sáré wá nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú tíra nígbà tó bí lé kan bí Sheikh Salih Al-Fawzan léèrè wípé ṣé ẹni tí ṣé báwo láṣe máa fún yẹn ní àwíjàre aláìmọ̀kan irú àwọn wo láàmà fún láwíjàre pé aláìmọ̀kan ni so ẹ̀wọ̀n wùlẹ̀ gbé ìdájọ́ lé lórí so àwọn bí wọ́n léèrè bẹ́ẹ̀ wọ́n ní tabalọ́wọ́ page 30 nínú durusun fi sharhi nawaqidil islam tíra tánkà iná ni wọ́n ní al-yu'dharu man jahila hadhihi an-nawaqid wọ́n ní gbogbo àwọn tó bá islam yìí jẹ́ yìí tí a fẹ́ kà yìí wọ́n ní sí àfún láwíjàre ẹni tó bá sáyì màkà nípa rẹ̀ tí ò bá mọ̀ pé àwọn kan yẹba islam jẹ́ kọ́ mọ́ pé ń tó islam jẹ́ ni sáfún láwíjàre ṣéèkì ní al-jahlu yakhtalif àìmàkà ọ yàtọ̀tọ̀ síra wọn àyìmọ̀kan yàtọ̀tọ̀ kìí ṣe bákan náà ni wọ́n ṣe rí idha kana jahil la yumkinu an yata'allama tó bá jẹ́ síkẹ́ aláyìmọ̀kan yẹn kò rọrùn fún láti wá mọ̀ kò rọrùn fún sí kò ní kápá àti wá mọ̀ fa innahu yu'dharu

gẹ́gẹ́ bí ẹni tí ń gbélú kan tí ó jìnà tí ó jìnà sílú àwọn mùsùlùmí ma fiha illa kuffarun kò sí nínú yà àwọn kèfèrí àwọn kèfèrí nìkan ní bẹ́ẹ̀lú rí ṣe bí lọrin ṣe rí nìyẹn ọlọ́run ní jẹ́ kí lọrin rí báhùn pé kò sí kò lọrin àbàwọn rí wọ́n ni fàhádà yóò ẹ̀gáru bíjà irú ẹbẹ́ yìí á fún ní ẹ̀skíza ìgbàkà torí pé bọ́rọ̀ tàbá fẹ́ wá mẹ́sẹ̀ gan ọ̀dọ̀ ta ní ó ti wá àìlú ta ń wí ìlú tó jìnà sílò àwọn mùsùlùmí ni kò sẹ́nì kankan ní ìlú yẹn jàwọn kèfè rí lọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà ní ńlapa lórí lè lè fún ní àyìmaka pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú àfún ní àwíjàrí pẹ̀lú àyìmaka wà á mọ̀ lẹ́bí ya ń ṣùgbẹ́ na mùsùlùmí ṣùgbẹ́ni tí ń gbé láàrin àwọn mùsùlùmí wà fi biladil musulmi ó dẹ̀ ń gbé nínú ìlú àwọn musulmi wà yasma'u al-Qur'an ó ń gbọ́tánka al-Qur'an wà yasma'u al-ahadith ó dẹ̀ ń gbọ́tánka àwọn ahadith annabi wà yasma'u al wà kalama ahli tó sì ń gbọ́rọ̀ àwọn olùmọ̀ ẹ̀rí mi gbọ́yé a ní fún ilé láwíjá rí páláyì makani lè annahu balagọ́tí ṣójá tó pé ẹ̀rí ti dọ́dọ̀ rẹ̀ ẹ̀rí ti dé kíni ó ti dọ́dọ̀ rẹ̀ walakinnahu lam yahtamma biha ṣùgbọ́n kò sàlùkólékẹ̀ rí ni balkọ̀dì yakú wọ́n ní kódà ó lè máa sọ wípé haza dinul wahabiyya ẹ̀yà ẹ̀sìn wahabiyya nù ẹ̀sìn àwọn sàlámà lékò nìyẹn wọ́n ní kódà ó lè máa sọ bẹ́ẹ̀ ẹgẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àtàwọn ìyàwó ṣe máa ń sọ ẹ̀sìn aláàrin ara yìí nìyẹn ẹ̀sìn yìí sàlámà lékún nìyẹn pé ó sì ṣe kọ́ yẹ pé kọ́dà yóò tó máa sọ wípé haza dínú wàhábíyà àwọn dínú ahìlì najdin àbẹ́sì àwọn sáúdí tẹ́ ń tẹ́ ẹgbọ́n mọ́ sọ bẹ́ẹ̀ láwùjọ wà iná pẹ̀ẹ̀sì àwọn sáúdí àkídà àwọn sáúdí nípa sákìdà àtàwọn mísírọ̀ ni wọ́n wá ní àwòdínú fulan àwò fulan àbí ká ma ní ẹ̀ ẹ̀sìn lágbájá nù ẹ̀sìn àwọn kìíní nù ẹ̀sìn àwọn kìíní wọ́n abẹ́rẹ̀ tí ma dárúkọ àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn yẹn wó lẹ́sìn tí wọ́n ni ẹ̀hẹ́ ẹgbẹ́ ìsọ́ lẹ́gbẹ́ pẹ́sẹ̀ wàhábíyà kàmá yà kò lónà ní tàwíd ẹgbẹ́ bá ti máa ń sọ nípa tàwíd wípé ìnáwó dínú eh, ibn abdulwaha ìyẹsẹ́ muhammad abdulwaha bú ní tàwíd lọ́dọ̀ wọn ma annahu dínú rasul tó ìjẹ́síkẹ́sí annabi ni eh? وابن عبد الوهاب لم يأتي بشيء إنما دعا إلى دين, الرسول صلى الله عليه وسلم ابن عبد الوهاب ومن ككوا أجوانا سيانبنا لكتسي ونسب الدين إليه وابد زما فيه في صدره وقالوا وصيك هذا دين الوهابية اسم وهابية نية هذا دين ابن عبد الوهاب اسم محمد بن عبد الوهاب نية أو يقولون هذا دين الخوارج أبقى ما ذكرت عن الخوارج نوم sàmàyé ma ń sọ báwọn aláwùjọ yìí pé ẹ̀ṣẹ̀ àwọn kọwàrí jì ní ẹ̀ jàbàtà ní òkú ìtàn lára rẹ̀ wọ́n ní nǹkan sí ọ́ òhù gbádùn a ń sàlàyé manhajì tó clear ìwọ́n sọ pé sàmàyé ma ń ṣe nìyẹn wọ́n ní ẹ̀ṣẹ̀ àwọn kọwàrí jì ní ẹ́ wọ́n ma pè àwọn tó wà lórí tawhid ní khawarij هؤلاء يعذرون بالجهل wọ́n sáwọn ilé lẹ́fẹ́ fún ní àwíjàrí aláìmaka sáwọn ilé ìláfún láwíjàrí aláìmaka هؤلاء مكابرون àwọn ilé olùsè gbéraga sí sẹ́sì ni wọ́n لا يعذرون بالجهل so يسمون الموحدين يسمون الموحدين خوارج يسمون الموحدين خوارج wọ́n ma pa àwọn موحدين خوارج wọ́n láwọn ilé àlè fún wọn ní kíni o àlè fún wọn ní excuse àìmakan olùṣègbéraga ni wọ́n wọ́n fi sàlá ìmọ̀kan ẹ ti rí báyìí so ó ti dáhùn ìbéèrè tí ẹ sọ yẹn pé àwọn tí wọ́n sọ pé àdọ́ aláàfà lára wọn lọ tí a dẹ̀ ké fún wọn tí wọ́n ń gbọ́dá wà yìí wọ́lọ́yẹ̀ lẹ́síkìsì kankan adẹ́ ń gbé nínú ìlú yìí tó yẹ pé ẹ lè wáyìí mẹ̀sìn yìí ẹwà ní àwá ní tọ́bá jẹ́ pé rú yìí ni ajẹ́pá ìmọ̀ kan ti wá lóore jùmọ̀ lọ ní ẹ̀ tó pé ajẹ́pá ìmọ̀ ń dá wàhálà sí ni lọ́rùn àìmọ̀ kan yọ wàhálà kó nú ara ní káwùlẹ̀ mọ́ lọ́wà sí mọ́tọ́ pé ká máa mọ̀ ìlàbúwá máa kó sínú wàhálà ó kálù ẹjá mọ́wùlẹ̀ gbọ́wà sí mọ́ ń gbà wọn torí pé ajẹ́ bí ta bá ti mọ̀ ládáràn bá bá ti máa fúyẹ́ àbí àìmọ̀kan ó ti wá máa lọ́lá jùmọ̀ lọ àìmàkà ò lè lọ́lá jùmà lọ ìwọ́n tó bá jòkó lé níwà àwùjọ yìí tọ́ lọ mẹ́sìn rẹ wọn ní fún ọlẹ́sìn àìmàkà wọn olùgbéraga olùgbúrípò lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹni tí ó sàkólé kẹ́ẹ̀sìn yọ torí tọ́bá ikú ayé rẹ ni ọmọ bó ṣe ń jáde káàkiri tó ń wádìí rẹ̀ káàkiri kí tó fi rí ṣe bó ṣe fẹ́ kó ṣe àmọ́ wa Thank ẹni tí ó bá gbàgbé naam ah, wọ́n ní ìgbàta sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó lè kọdíwa tàbí ní pèyàn ní káfíọ̀ kódà tó bá ṣe kú fúrò àbọ́sí ṣírkì wọ́n ní àmẹ́nubà ọ̀rọ̀ ìjẹni nípa wọ́n ní àmẹ́nubà ọ̀rọ̀ ìgbàgbé kìí ṣe ìgbàgbé nìkan àyàmẹ́nubá àwọn nǹkan mìíràn bí i makana àti bí kíyàn sàṣìṣe so àwọn yìí làwọn nǹkan tó máa tó lè jẹ́ in tó lè kọjú wa tàbí ní pèyàn ní káàsì a mẹ́nubà àti pé ní sheikh mẹ́nubà ní bí báyìí so nítorí ẹ̀rìn lákàfí ta bá débi tí a ti máa sàlàyé àwọn ọmọ wá ní ẹ̀tẹ̀kfíìr pé wa láti má gbé dàgbére lórí a máa ṣàlàyé nínú ẹ̀ ni a ìgbàgbé wà tó bá yẹ kó bá gbàgbé ni tó fi ṣe kúfúrù àbó fi ṣe ṣirk tó bá yẹ kó gbàgbé àbí ó ṣàṣìṣe ni tàbí ó sáyì màkan pẹ̀lú àlàyé tí àwọn so irú àwọn báyìí àwọn wọ̀nyẹn tó bá ṣe kúfúrù à ní fún wọn ní ìdájọ́ káfíà náà so afáwà bèèrè pé wọ́n ní ẹni tó bá sọ yí pé ọ̀rọ̀ manhaj ọ̀rọ̀ àkídà ó ju ọ̀rọ̀ manhaj lọ ẹni kílẹ̀ lè nípa rẹ̀ pé ṣe ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ tó dáa ni yẹn sọ pé àkídà ó lágbára ju manhaj lọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú gbá lọ̀rọ̀ yẹn ṣe rí ọ̀rọ̀ yẹn àwọn ẹlẹ́gbẹ́ àwọn aláburú àwọn ni wọ́n tọwọ́bọ ọ̀rọ̀ yẹn láti fi kó wàhálà láti fi dẹdẹ àwọn asàlàfí yóò láti fi dẹdẹ àwọn tó wà tọ́rin ojú ọ̀nà alìsúnnàtí wal jama'a so ibà nìsì so a wọ́n mọ̀ wá sí yàtọ̀ láàrin àwọn méjèèjì nítorí pé wọ́n fẹ́ ṣẹ́rí kódà manhaj nínú manhaj làkídà wà ìbẹ̀nà àwọn olùmọ̀ tí wọ́n sọ pé manhaj àtàkídà yàtọ̀tọ̀ àti nǹkankan náà ni méjèèjì ṣẹwárí àtàwọn tán ní méjèèjì yàtọ̀ síra wọn àtàwọn tán ní méjèèjì nǹkankan náà ni ọ̀rọ̀ wọn nǹkankan náà ni wọ́n jọ ń sọ àgbékalẹ̀ wọn àti ìtumọ̀ gbólóhùn wọn ló yàtọ̀tọ̀ síra wọn kò yí bá ní sí so ẹ̀rí àwọn tí wọ́n ní manhaj ni manhaj wà ni àkìídà wà nínú manhaj o ní àkídà wa pé manhaj kẹnu gan ó tóbi ó kó àkídà sínú kò yí báyìí sùn so wọ́n wá gbógun ti dáadáa àwọn tán fẹ́ máa lo ọ̀rọ̀ yìí láti fi lè ṣe yàtọ̀ láàrin pé àkídà pé àkídà rẹ̀ dáa manhaj rẹ̀ ní ò dáa wọ́n láwọn ẹlẹ́gbẹ́ ní máa ń ṣe báyìí láwọn tó sọ yí pé méjèèjì yàtọ̀ síra wọn gan inú wọn ni sheikh al-albani wà rahimahullahu ta'ala inú wọn ni sheikh rabi' ibn hadi al-madkhali wà wọ́n ni méjèèjì yàtọ̀ tó síra wọn a rí náà fà tán ní ó yàtọ̀ inú wọn ni sheikh gombaz wà wọ́n ni kó yàtọ̀ sheikh salihu tèmi sheikh salihu fauzan sheikh fauzan wọ́n ni kó yàtọ̀ kò yí báyìí nìsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sheikh mukbil wọ́n ni ó yàtọ̀ so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn intapadà mọ́ gbìyànjú àti gbéyẹ̀wò tọ́píkì ọjọ́ kan ni ọ̀rọ̀ nípa àkídà àti manhaj àti ọ̀nà tí àwọn ẹlẹ́gbẹ́ tẹ́gbà wọlé sínú àlámàrí kò yí báyìí sí inṣàlọ́ a padà ṣe a padà ṣe lẹ́kṣọ̀ òdìdí lórí ẹ̀ nítorí pé ó ti di pé àwọn èèyàn sìn wọ́n ti fẹ́ máa ṣe yàtọ̀ láàrin méjèèjì nítorí aburú wọn tó fẹ́ ṣe nítorí wọ́n fẹ́ fi jẹjẹ àwọn alìsúnnà pé ẹn lágbàjá ti bá kìdà rẹ̀ dáa manhajj ẹnìkan ni ọ̀dá so inú àkídà sí manhajj wá ló burú jù

Number ni ọwọ́. sára. mọ̀ òfin ìtọ́lé ìwọ̀n lágbájá kí ni ìgbà tó wọn àwọn tí ó lè ta ó lè sọ orúkọ bá ìdílé ìdílé wa ọkọ ẹlẹ́yìn ìdílé rẹ̀ ti nínú àlọ́ èèyàn ní àjọsọpọ̀ pẹ̀lú èyí pé èèyàn fẹ́ fẹ́ ra mi ọlọ́run ti ká láàyè pé èèyàn èèyàn ti fẹ́ ra mi bọ̀ èèyàn wá ní ìgbà ọlọ́run ní ẹ̀fà ló ní àti ládùúgbò náà àwọn àgbọ̀dà yìí ọ̀rọ̀ ti ọ̀rọ̀ ọ̀hún àti ìgbéra wa ṣùgbọ́n mo fẹ́ dáná sí gbé o tí ó lè yẹ ní àláàlú ló lè yẹ ní àbí àwọn lóde ẹ̀rẹ́ láti bá wa. náà ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní èèyàn tó jẹ́ sí pé èèyàn jọ ń ojú ọ̀nà sunna àbí èèyàn jọ ń rin ojú ọ̀nà sàlàfíyà náà ni so wọ́n ní ẹni yíwá sọ fún èèyàn pé ah lẹ́yìn sálámà ìfẹ́kì kakakọ́ da ilẹ̀ àti yín papọ̀ mọ́ lẹ́yìn salama. ó dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ nǹkan yẹn wọ́n nílò ẹni báyìí tó bá bíyàn lè nípa rẹ̀ kí lè yẹn lè sọ nípa irú èèyàn bẹ́ẹ̀ so alákọ̀ọ́kọ́ ni pé irú èèyàn yẹn tó sọ wípé lẹ́yìn sálámà wọn ò fẹ́ kí nǹkan kan dáyàn papọ̀ pẹ̀lú ọdá àwọn papọ̀ pẹ̀lú èèyàn má á bèèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni nǹkan tó orí lára ẹni tó fi burú tó bá wọn ṣé orí ẹni ló ní jàǹbé èèyàn tí ò sí fọkàtà ni pé ẹni tó yẹ pé ta bá dá nǹkan kakọ̀pọ̀ ta bá dá pàwọ̀ pẹ̀lú ẹ̀ yóò jàmbá mi ló fi sọ́ra fún ló fi jìnà sí àbórí lókùrú èèyàn pé ẹni tí ó yẹ kéèyàn máa gba ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ ni àbórí àwọn nǹkan kan lọ́dọ̀ rẹ̀ nínú àwọn wà fíjẹ́ sí pé ó lè mú ọ jìnà sí nítorí pé kò í sẹni tí èèyàn lè fẹ̀mí balẹ̀ yé lórí tó yẹ sí pé èèyàn ó fẹ̀mí balẹ̀ pé a lè sọ pé ó lè jìnà sí tòótọ́ ya ojúṣe mùsùlùmí tó wà láàrin àti ẹ̀nà ní ká wa tó bá ti rí bẹ́ a ọ̀mù tí ni ọ ma ń fẹ́ kí ní àti ẹka ká máa ṣe nǹkan kan fún a ìwọ tó pé pò kí ni bóyá ń ni yìí so wọ́n tó pé èèyàn ni èèyàn ni ọ so irú àwọn wáyé dẹ̀ ní so ẹni tí èèyàn máa ń bá so tí n bá bá ọrìn ó ṣeṣe kí nínú padà di aláburú bí jẹ àbí kí n máa nípa lára pẹ̀lú àìlódòdó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ so tó bá jẹ́ pé nítorí ẹ̀ ló fi sọ bẹ́ẹ̀ ó tó tó lè tó lè sọ bẹ́ẹ̀ sí tòótọ́ ṣùgbọ́n kìí ṣe bẹ́ẹ̀ ó kàn dédé sọ pé à ẹni bá àwọn ti bá ń ṣe báyẹn aláṣejù ẹ̀dá ni torí pé àwa mùsùlùmí láàrin ara wa agbọ́dọ̀ bára wa ṣe in tí ó bá fi lè mú wa gbé ìbáṣepọ̀ táṣe bàrọ́wù pẹ̀lú yàn ó gbọ́dọ̀ ní àwọn ìdí ṣẹ̀ríà tó fi gé ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé àwárí ìdí kankan tó fi gé ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ òòrí ló ń jàmbé èèyàn òòrí ló nírọ́ òòrí ní onípò òòrí nípò kí òòrí ló ní dídá òòrí ní ọkàn wá gé ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ láì sí nǹkankan tó lè mú ọṣẹ bàrọ̀ òfin ajẹ́pá aláṣejù ní olùtayọ àlà tàbá bí wá lè rí nípa orí èèyàn báyìí tásùn pé aláṣejù èèyàn ni olùtayọ àlà èèyàn ni kò yí báyìí sì nǹkan tí a ṣe fún ẹni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn báyìí tẹ́yàn bá mọ̀rú àwọn tó rí báyìí kéèyàn gbìyànjú kéèyàn fi ọ̀rọ̀ wọn tó àwọn téèyàn mọ̀ pé wọ́n jẹ́ àfà súnnà tó lè gbọ́rọ̀ sí lẹ́nu kéèyàn fọ̀rọ̀ wọn tó wọn létí ká bá wọn yanjú kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gan láàrin àwọn méjèèjì so kí wọ́n fojú ẹ̀sìn wo ká lè bá wọn yanjú ẹ̀ so kí ọ̀rọ̀ yẹn kó dẹ̀ parí sílẹ̀ Allahu a'lam so wọ́n ní téèyàn bá ń èyàn ti dánù fẹ́kọ̀ obìnrin kan péyàn fẹ́ kọ́ra èyàn fẹ́ fẹ́ra ẹ̀ èyàn ò tí wá ṣe àwọn ìgbésẹ̀ téèyàn fi dẹ̀lẹ́tọ̀ ara ẹ̀ àwẹ́wádé ọwá ń dánáwá fún ìyàn sí ẹ̀lì máa jẹ kí ìyàn máa jẹ nítorí wípé kèé tí ìsẹni tó lẹ́tọ̀ọ́ àti máa dánáwá fún ìyàn eléyìí báyìí ìfẹ́ sí àwọn tí wọ́n gbẹ́sì yé ni ẹni tó bá ń rin ìlànà alùsùn network jama'a a ní máa rí pẹ̀lú àwọn ìfẹ́ sí báyìí pẹ̀lú àwọn obìnrin kò báyìí sùn obìnrin tí èyàn bá dánù kẹ́kọ́ pípé èyàn fẹ́ fẹ́ra yẹn àti ẹ̀dẹ̀ tí yọ láti pẹ̀fẹ́ fẹ́ra yín obìnrin yẹn àjìnàbíyà náà ló jẹ́ sí àjòjì náà ló jẹ́ bí obìnrin ta yòókù ẹnu tó ń fi yàtọ̀ ní pé àdéhùn afẹ́ra wa fẹ́ra lọ́dọ̀ láàrin yẹn pẹ̀lú ẹ̀ ìntọ́ jẹ́ wọ̀ pẹ̀lú yẹn àti obìnrin kéde pé oúnjẹ òun kéde pé tíyàn bá jẹ ó bá ọ̀wẹ̀ jẹ ṣùgbọ́n pọ̀ dáa kíyàn máa serú ohun nǹkan báhùn kíyàn máa jẹrú oúnjẹ báhùn ni ìwá ti pé ẹ̀yàn tọba irú ẹ̀bá ti tẹ̀lẹ̀ síbò ní sọ́sàn awẹ́rẹ̀ ọba jẹ́ o ṣùgbọ́n iṣẹ́ tí ò dáa ló ń ṣe inú àwẹ̀ yìí nítorí pé gbogbo àwọn nǹkan tó bá ti lè pèèyàn sí zina àbí ó lè jẹ́ àwọn nǹkan tọ́lọ̀ ọba kan máa dáná fọ́ra wọn jẹ nígbà tàbá tó fẹ́ra wọn ní nǹkan èyí tó lẹ́tọ̀ fọ́ra wọn láti máa dáná fọ́ra wọn jẹ ẹ̀dàkùn bà tàbá ń dáná fọ́ra wọn jẹ láti sin lọ ẹ̀dàkùn tó wá ló tó kù tí a máa retí lọ́dà àwọn méjèèjì nígbà tàbá fẹ́ra wọn tí ó padà máa wá jẹ̀tọ́ láàrin wọn ṣe bá nísìn so a bá obìnrin ilé ò bá ṣe ń bá obìnrin ta náà lórí títí táwọn méjì fi di ẹlẹ́tọ̀ ara wọn ọlọ́wọ́ àlà alikussala Thank you wá ilé ìwé kan tàbí tí máa dà wọ́n lẹ́rìn pé àwọn ṣéwúṣéwú yẹn wọ́n fẹ́ fi mọ́tò wọn sí ẹgbẹ́ fọ́tò ara rẹ̀ pé ìlékè tí mo lọ pé ibi fọ́tò àfáà iṣẹ́ fọ́tò ẹgbẹ́ fọ́tò pé sí wẹ́ẹ̀ bá yẹn pé tí òkú ní sọ ìgbé aláìmọ̀ kan náà àbí ìpèsè ìpìlẹ̀ ẹlẹ́kìnjẹ́ àwọn ọmọ oyin àtàgbé àná ní ọ̀nà ìpàtàbẹ̀rẹ̀ àwọn pè ní àpapọ̀ ara ṣáwà látọ̀ ara láwọn ọmọ méjì wọ́n ti pé jẹ nǹkan mọ́ ara ni ó fẹ́ gbọ́ ọmọ kékeré láti sùn wọn. wá ìwà àwọn ọmọ kékeré náà mú yàn sí ara sábà padà fúnlẹ̀ sí ẹ̀rọ àwọn olùdájọ́ ní àbàlẹ̀ ní ẹgbẹ́ àìpẹ́ ọlọ́run padà fún àwọn ìjẹ́pẹ́ yẹn á sì yá tàbí yẹn á yà fúnlẹ̀ bẹ́ẹ̀ pé gbogbo ẹlẹ́kẹta àwọn kan ẹyẹ kan àwọn ẹyẹ ní wọ́n wà jẹ́ fún wà ní pàánù tó kà tó sí ohun pé àbó dúdú kéré ẹgbẹ́ bẹ́ẹ̀ láyé pàrọ̀ pé ṣùgbọ́n náà fún ní náà lọ́kàtà ìpàrọ̀ báyìí pé Naam, alákọ̀ọ́kọ́ ó ní ẹni tí ń ṣe súnnà, àbí? Ṣùgbọ́n ó máa ń ya fọ́tò. Ìyẹn ti ṣàlàyé fún pé fọ́tò dá kò gbọ́. So, in tó wá mú ya fọ́tò ní pé àwọn ṣéwù-ṣéwù wọn. So, ó máa ń láìkí kó gbé wọn sẹ́gbẹ̀ẹ́. Irú ṣéwù wo sí Amadu Tijani Ibrahim Niyas? Ìní ṣe súnnà, ẹ̀yìn ò ṣe súnnà, súnnà bò ní ṣe àwọn sì ní ṣe súnà wọ́n lọ lọ́rọ̀ ma ní rújú náà táwọn òpin àwọn ṣéwù wọn láì láti mẹ́bí wọn sẹ́gbẹ̀ wọ́n wá níta ní ṣéwù rẹ̀ àbíbù eh, markaz ṣéka eh, adam ní ṣéwù rẹ̀ tí ń gbé sẹ́gbẹ̀ ó sì lẹ́wọ́n ní sì wọ́n ṣe súnà èyí ń tó láti wípé kò ṣe súnà èyí ń tó lásán láti wípé kò ṣe súnà tó fi ní ṣéwù kò tí yọba ní sí kìí so ní súnà rárá ṣe ọ̀rọ̀ yóò tí ẹ ti jù gan kò yọba ní sí ṣe mí tẹ̀rù pé fọ́tò àwọn dàkátírọ̀ wọn ní gbéṣẹ́gbẹ̀ ni ṣe yọba ní sí àwà sọ pé eléyìn so ní súnà gan wa so fọ́tò tó bá jẹ́ pé èèyàn kan gbé fọ́tò lásán bọ́yìn èèyàn ya fọ́tò lásán èèyàn yọ̀ jáde kó nínú ìjọ ní súnà ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ́

ẹgbẹ̀rẹ̀ dáma ní sí bóò ní ó sì wáyọ jáde kó nínú ìjẹ́ alìsúnnà ṣe ibà ní fìṣò torí pé tágbẹ̀rẹ̀ alìsúnnà náà tí ń rojú ọ̀nà àwọn sọ̀hábà so àwúrú àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí kọ̀rọ̀ jáde kó nínú alìsúnnà in tọ́rọ̀ jáde kó nínú alìsúnnà ó lọ́rọ̀ manhaj ṣe ibà ní sí so tí manhaj yẹn bá ti so tó bá yẹ kó bá ní ìrújú ni agbìyànjú agbìyàn ìrújú yẹn kó fún adẹ́fẹ̀rẹ́ ilẹ̀ fún ó yẹ ṣe kọ́ jẹ́ pé ń gbà tàn jẹ pẹ̀lú nǹkan tí àwọn tó rò pápá àgbà ni wọ́n in tí wọ́n wí fún káàkiri tẹ́ pé ayé làwọn tàn sáré tẹ̀lé lẹ́yìn káàkiri so wallahu a'lam ó ní àfà tánpè láfà wọ́n gba mú ní pàtàlánà lọ́nà pàtàlánà wọ́n nígbà táwọn wọ́n bá oúnjẹ lára rẹ̀ wọ́n bá tó so nǹkan mára ọsáwé nǹkan sá wọ́n ló dé mara ọfẹ́ fi bá ọfẹ́ fi rẹ́pù ọmọ kékeré ọwá tẹ́ so ẹni yóò kú dání oní dání gbogbo ẹnikẹ́ni tọ́wà sí lè bá oúnjẹ lára rẹ̀ àbí wọ́n bá gbogbo pé àwọn òwú dúdú má funfun ni ọwá so mara oní dání torí pé wọ́n fẹ́ máa fi nǹkan ohun láti máa jẹ́ kí àwọn nǹkan máa ṣẹlẹ̀ sí táàlì fojú rí so wá láwọn community gbá mú wọ́n wá padà wá fílẹ̀ so kí la fẹ́ sọ pa àwọn community yìí ayẹ́pà àwọn community náà alábùsí ni wọ́n ẹgbárù èèyàn báyìí mú ẹ̀dẹ̀rí kọ́ attempt láti rèpù ni òfin ẹ̀tọ́ yín falẹ̀ agbófinró lọ́wọ́ kan lọ ṣe ìdájọ́ lé lórí kò yẹ báyìí so tẹ bá ti gbárù èèyàn báwọn mú tẹ mọ̀ pé aláburú so ẹ ṣe ìdájọ́ tó bá yẹ kí ẹ ṣe ẹ̀ṣẹ̀ lé lórí ẹgbẹ́ lọ fáwọn ìjọba láti ṣe ìdájọ́ tó bá yẹ kí wọ́n ṣe láti ṣe lè lórí àwọn náà padà ń fi wọ́n lẹ̀ ní so gajẹ́ ṣe ni pé ẹsẹ wà sí fún ẹṣì ìgbìyànjú àti kọdí níbi aburú tí ń ṣe yẹn so a ẹsẹ wà sí fún ilé tó ń ṣe ìyá aburú ni ìdán ilé báyìí tó wá fi lè kú lórí ilé ìwò lè jèrè láyé òsì níbà náà bá pàdé so obìnrin tó ọmọ tó dẹ̀fẹ́ rèpù iná rí tó bá fi lè ṣe irú ìdájọ́ tí ń bẹ̀fẹ́ tó bá ṣe báyìí tó bá ṣe báyìí rí tàbá tó gbá ọmú tàbá tó a fi àjẹ́ o so kí wọ́n ṣe wá sí fún wọ́n dẹ̀ filẹ̀ òye so Allahu a'lam Allahu a'lam lórí ilé yẹn náà ní ẹlẹ́kẹta ẹyẹ tí ń dún so wọ́n ní tẹ́yẹ bá dún àwọn kan wọ́n kàn wá bẹ̀rẹ̀ sí máa sàmútù bí lẹ́mìnà ṣẹ̀tọ̀ ìjì wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkankan wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn nǹkankan so ilé ìbáyìí láì nígbàgbọ́ náà ni so ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé ó ti nígbàgbọ́ kà sí ẹyẹ ni so bóyá ó máa ń wo eré orí ìtàgé torí inú àwọn tó gbin ẹbọ sí àwọn èèyàn láwùjọ lónìí eré orí ìtàgé wà ń bẹ ẹlòmí ò ẹlẹ̀mí ọ̀má pẹ̀yàn máa ń tọ́jú ológun níbi eré ìtàgé gbogbo àwọn ẹ̀kọ́ burúkú láyé eré ìtàgé ní pàwọ̀yàn tí àwọn kẹníkà máa ń dẹ̀yẹ ọya mẹ́nìkan wá níládùgbò yí tó ti tọ́ dẹ̀yẹ wàlá ibi fídíò náà ló ti wo òkú ẹ̀ tí kẹ bá ṣe bẹ́ wọ́n ti gbé nǹkan ẹ̀ sí fídíò tí kẹ bá ṣe bẹ́ ààrí nǹkan orí láyé pé kìníkà ẹyẹ ká ṣe kìníkà kìníkà ẹyẹ máa rí báyìí kìníkà máa ń di ẹranko kìníkà máa ń di iṣẹ́ ẹranko ṣe nìyàn kìníkà ṣe kìníkà ẹran yóò ṣogbo ẹran yà lọrin gbogbo àwọn irú àwọn èdè èdè báyìí tá bá káàkiri tó ọlọ́run bó sànù wọn lọ́ì so a eléyìí báyìí ẹni ẹ ó nídìí kí ẹ ṣàlàyé ta ṣe ìdò fún ó nídìí kí ẹ ṣàlàyé bẹ́ẹ̀ yẹ bá dún ànẹ́bí ọ̀kọ́ wa láti gáàrù kẹkàtà ṣe táàdì yẹ bá dún aláàtì gáàrù wọ́n ni kí Allahumma ní as'aluka min fadli ọlọ́run mò ń bẹ̀ ọ́ kó ṣe ọlá rẹ̀ lé mi lórí torí pé ànẹ́bì tó parí pé wọ́n rí málàkù adìẹ rí so tí ajá bá gbó ànẹ́bì sallallahu alaihi wasallam ti ṣe kásíkásí a'udhu billahi minash shaitanir rajim so bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ́nà àwọn nǹkan tó yẹ́ pé ta bá gbóhùn rẹ̀ àrẹ́bì ti kọwa ní ìkàtàṣì ẹyẹ kò sí nǹkan kàtàṣì ìdùn tí ẹni ó dún lọ́sàn ó so ẹyẹ òní gbọdọ̀ ké lóòrù kí ni wàhálà rẹ pẹ̀lú ẹyẹ òní ké pẹ̀lú ẹyẹ kan ké lóòrù pé ẹyẹ yìí sẹ̀rẹ̀ lásán ta ló sọ fún ọbẹ̀ ìmọ̀lú ti kàá níbolo ti rí kéèkè sẹ̀rẹ̀ lásán so ìwòkúwò kan tó ti wù tó ti ba àdìsọ́kà rẹ jẹ́ ló fà so ìbéèrè wá látọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní ẹni obìnrin tó bímọ àwọn ní ṣé ọjọ́ ọ̀ràn yà fún obìnrin náà láti dúó fún ogójì ọjọ́ kò jọ́nà yàn fún láti dúó fógójì ọjọ́ kó tó máa kírùn àsìkò tó lọ́rọ̀ yàn fún láti dúó dá òun náà ni títí tí ẹ̀jẹ̀ ìjímá yóò fi dá kó ra dúó fún kíkí títí tẹ́jẹ̀ bímá yóò fi dá tẹ́jẹ̀ bímá bá ti dá ó ti pógójì ọjọ́ òun kìí pógójì ọjọ́ mímọ̀ obìnrin mọ́ mẹ́ndá láàrin ọjọ́ mẹ́wàá ó yàtọ̀ látọ̀dọ̀ obìnrin kan sí ọ̀dọ̀ obìnrin kejì ó sì máa ń yàtọ̀ ń gbà mí láti ìlú kan sí ìlú kejì bóyá bí ìwé yẹn bá sì gbóná sí ẹgbẹ́wáyé tútù sí ó máa ń fa kí àwọn ẹ̀jẹ̀ yẹn kó máa pẹ́ àdíkò yá sí so eléyìí kò sí gbèdéke àsìkò kan fún àsìkò tó bá ti lè dá tẹ́jẹ̀ yẹn dá pátápátá tẹ́jẹ̀ yẹn ti dá ìgbà yẹn lẹ́la màá kí ọ̀n lọ a sì kóra bí fún kíkí nígbà tá a bá ń rí àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí Allahu a'lam so wa salam نعم بسم الله نعم ókè ẹmẹ́jì ó pẹ́ náà ókè náà Ah, ẹjọ́ àwọn ìbéèrè ilẹ́yìn ilé ìbáyà dá ìbéèrè yẹn dúó àfẹ́ kí a máa kí àṣìkò máa lọ púpọ̀ so àwọn ìbéèrè níta bá ní a máa fi sí ọ̀sẹ̀ tí ń inshallah ah, náà wọ́n ní àwọn obìnrin wọ́n máa ṣe kíníkà àwọn èèyàn máa ṣe kíníkà ọkùnrin náà wọ́n ṣe wọ́n ní tọ́mọ bá ń wù yí wọ́n máa kọ ìlà ìjàgbọ̀n fún nítorí pé ìnira ẹni wúwù yẹn

so nítorí ẹ̀yìn làjàgbà tá ń kọ́kọ́ mọ́ tó kọ́ mọ́ ń wú yí yẹn torí kí ìní ayé má má bá alákọ̀ọ́kọ́ ni pé haramu ni láti kọ́ láyé ẹlẹ́ẹ̀kejì ni pé ìlà táwa kọ yìí tó bá jẹ́ sí wípé wọ́n kọ́ nǹkan tí wọ́n fi síbi ìlà nǹkan tó ni báyà nǹkan tí ẹ̀lẹ́ fi ṣòwòsàn náà ni náà ni wọ́n fi síbi ìlà yẹn pé kí nǹkan má bàa má dùn ṣe é báyìí nísìnyí a sọ pé ilé báyìí kìí ṣẹbọ ṣùgbọ́n tọ́ kí náà má fi ń ra ẹ̀mù ẹ́ bí nǹkan dúdú náà ni tó bá jẹ́ sí pé nǹkan tó fi ń ra yìí tó bá jẹ́ pé nǹkan halal ni ní àmá fi ń wá wùsàn a sọ fún ẹ pé ilé ìbáyìí tí ò dáa ni ó dá ẹbọ kékeré ni kò ní báyìí nìsìn torí pé ó lè jẹ́ wà sí ìlà pọ̀fẹ́sọ̀fẹ́ bọ́lá bí ìgbà pé ìran sí gbẹ́rẹ́ náà nù ẹ̀fí understand so nítorí pé òun wáyé wòsàn lọ síbi tí ò sí sábà bí ìwòsàn bẹ́ẹ̀ so bákan náà ni pé ó ti ń jọ bí idán nítorí pé báwo ni yóò ṣe máa dùnyàn tó wá jẹ́ sí pé ìdàgbọ̀n lẹ́mọ̀ sí so ṣé o fẹ́ kí nǹkan wọnú ẹ̀jẹ̀ kó wá lọ sí ibi eyín ni àbí kí nǹkan tó ń bà lérò tó fi ń sin ìjàgbọ̀n tó gbóró àwọn iṣẹ́ jágbàjàgbà báyìí ká jìnà sí agbọ̀rọ̀ wọn bá lọ́wọ́ mùsùlùmí tí ó wọ́n ní tọ́mọ bá bí ma náà ibi àmùjẹ́ rẹ̀ báyìí ibi tó máa ń rọ̀ ń pẹ́wàá máa fi nǹkan dídúra nǹkan dúdú tán fi ń ra yẹn á pé kí ni tó bá ibẹ̀ tán fi ń ra ní nǹkan dúdú tó bá yẹ pé nǹkan tó dáa ni bóyá habatu sauda na fi ra ẹgbẹ́ nǹkan dúdú náà ni ni kò sí nǹkan tó burú mẹ́ torí pé mo yìí fẹ́ kí àwùn jẹ yẹn mo yìí fẹ́ kí ó gbẹ wọ́n mẹ́fẹ́ fi nǹkan rá kò yí báyìí ṣe bọ́lá torí kó lè bá tètè sọ tí è e ṣe tí ó jẹ́ nǹkan halal tó àwọn nǹkan yóò bá mi náà bẹ tó dúdú àmọ́ nǹkan halal ni bí a bá ti sàúdá náà sẹ́fẹ́ nǹkan lárúbáwá ni fẹ́ẹ́kó dúdú ṣùgbọ́n nǹkan halal ni tó ẹgbẹ́ nǹkan yóò bá bọ́yá fún bí àyíṣẹ́ àdíẹ̀yàn sẹ́fẹ́ òun náà máa ń dúdú náà fi ń ra kò sí láìfí ń bẹ̀ wọ́n tó bá yẹ pé nǹkan bí nǹkan dán orí ajẹ́yìí ajẹ́yò ẹ̀hẹ̀ wọ́n lórí ajẹ́yò so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ilé bá ìlú tọ́ náà ẹlẹ́kẹta ní ìbéèrè ẹ̀hẹ̀ tó wọ́n ní tí ọmọ bá rìn náà nígbà míì wọ́n máa ń so wọ́n máa ń so kébékébé wọ́n máa ń so máa lọ́mọ nídìí tí ẹni kébékébé òun ìdán ni o nǹkan burúkú ni ẹ́ so ẹni tí wọ́n so kébékébé máa ń dì òun náà rìn sọ́dọ̀ àwọn ọmọ òyìnbó láwọn ọmọ tí ń jẹ́ kédékédé àwọn náà rìn kò yé báyìí nìsìn so kí lẹ́fẹ́ so mọ́ mọ́ torí pé kó lè bá rìn so ẹ́rì pé lè báyìí náà ìdán ni kí ni ó ní ṣe kí ni ìbáta tí so mọ́ níbi so gbogbo tí ó bá dẹ̀ ti máa ṣiṣẹ́ lára yàn tí ó bá máa lápa lára yàn tó yẹ pé so pàró mọ́wọ́ nítorí kó fi ẹ̀sìn ọ̀dọ̀sán kọ̀sẹ́ni tó kọjàtọ̀ sẹ́ni tó ṣe oúnjẹ mẹ́jì nítorí fún wà dáàbòbò ìwọ́n náà so nǹkan ọmọ ọmọ nídìí nítorí kó lè bá àti tiẹ̀rin tó bá wá lọ gbẹ́mi lé pé nǹkan ọ̀gá ní òjò kó rìn òdẹ̀lẹ́bọ̀ yányán tó bá gbẹ́mi lé tó rò pẹ́yàtọ̀ ọlọ́run bá ní rìnrìn ó ti wáyé ṣùgbọ́n kàfi kí ní ṣe sábà bí ẹbọ kékeré nìyẹn tí ó gbìyànjú jáde kó nínú Islam tó ilé ìbáyẹ ká gbìyànjú lára àwọn